àwọn kan fẹ́ àwọn kan àwọn kan sì fẹ́ àwọn kan sì fẹ́ àwọn àwọn kan bẹ́ẹ̀ lọ́wọ́ tó ní ìyàwó kan àwọn kan yà àwọn kan náà bẹ̀rẹ̀ lé pé kò tí ì máa rí ọ̀ṣíṣù wípé ẹ̀ ń fẹ́ kọ́ wá sí ilé sábà sí wọ́n wá sí ilé ilé ẹ̀sìn sáré ẹ̀ kò tẹ̀ sọ máa lẹ̀. Kò tẹ̀ sọ máa lẹ̀. Àtúnṣe ìyàwó ló sàn án kìí ṣe ní pé bóyá nípò láàrin àwọn èèyàn wà ní ṣe wà ẹ̀rọ ìwà ìtàlẹ́ ìfowó wà pẹ̀lú tí máa ń ní ìjọ tí máa ń tẹ̀sẹ̀. Ẹni tó máa sọ fún mi, lẹ́sìn ìrìnjú láì láì sí ìrìnjú. Ìwọ̀n pẹ̀lú ìmáà. ìlú ẹni ní ìmáàlú wa ti di pé wọ́n ti ń fi tọ́nà ọba dáhùn wa àbí ìjọba dáhùn. èyí ló bá dáhùn wa tó ní sóòwò lóko èyí sàmù ẹni yóò dà ní ìlú sùúrù onípa. bẹ́ẹ̀ bá bá ṣe ní wọ́n ní náà lágbájá ó ló máa yọ púpọ̀ jù. ìgbà bá a ní ìwé lórí bá a fi máa wọ̀ ní ọdún tó àti Yes. Self money is no good. Then, he said, àti wípé ìgbà tó fẹ́ tèmi lẹ́yìn òkú lọ́la ṣe. Akéde àtọ̀gbọ́n báyìí. Bàbá wa ní àtúntò tó máa ń gbé báyìí nígbà wọn apá nígbà wọn máa ń gbé lọ. Ẹ bẹ̀rẹ̀ ìgbésí. Tuba parí pátápátá tí wọ́n láti láti ṣe ẹ̀mùsá ìlú ìyára ọ̀sán. Bílá kọ́ńtẹ́tì tí ti fi ẹ̀ tí ti fi há ìtẹ́kọ̀ọ́ fi ìfẹ́lẹ́ yọlá ìgbàlá. Àtàwọn àbí àwa àtẹ àwa àtẹ àwa òòjì Photoshop aí, um pouco sabe, é, a ocupação de consciência. Legal? Mas, no gerente, não vai. é que eu vou falar? Qual é a possibilidade? Eu vou falar de Você é uma individual, vou falar, e a é verdade, mas, eu amo.

Mungkin kalau Usah share فأمرهم من الله أمرين يريدين انقيادا معاني رخيصا هو كشفين كلام الناس فيحكي كما سوى كفير شيء يريدين انقيادا معاني رخيصا أما فلو دا سوى كفير شيء وغير شيء فسوى ولا بد من الشهر ولا بد من الشاهد من قيمة منها اسم تكون هي واحد oyin ọ̀nì tẹ́sí ilé oyin ìbí àbí ẹ̀dáyìn. Ẹ̀dá kò sọ èyí mi. Báwo ni ẹjọ́ ẹgbẹ́ ìwé wọn sọ láì sọ àkọ́kọ́ ilé àti ìṣẹ̀lẹ̀. Ele mexe Para olhar que está na opção, certo? Se anda o sacesso, a ressalva. Ora, anda para determinar que está estudando de plano, não é um vídeo, não é um vídeo, نعم بتضربه أعمى الشخصين بل ويبشره تبشيرا وما بجواركم عمران Tidak ada lagi kau tahu barang kita. Baik, baik. Kalau kita dia dan kita Jadi kurang orang dah. Tek, kalau sebagai orang ẹ̀wù ilé ẹ̀bá ti ilé. bẹ́ẹ̀ bá ní àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ bá wọn ẹ̀fọ́ àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìgbọ́dọ̀ ẹ̀fẹ́ àti ẹ̀jẹ̀ tá a wà rẹ̀ ní. àti wọ́n bá nígbà tí wọ́n ní lọ́lọ́ ọba tó ń fara yàrá ìṣòro àpótí ìṣòro ìyá ìṣòro pé wọ́n ọ̀ ní lọ́sùn dia papona que fosse, dia estava conquistada, mas o sim, quando a vontade de Satanás. Tá vendo? Nem da coisa dele, tem um olho cheio falando, papona, tá ali, gbogbo àwọn ọmọ tá lọ yẹn ọlọ́run ọmọ gbogbo àwọn. kí ni títà bàbá sọ fáwọn àtọ̀rọ̀ àyè àdúgbò àdá lọ́hùn náà ẹni tí ń tọ́ka ní áàrùn méjì ní kéèkì ya ló lọ sọ yá sọ́kùnrin àbí tí ẹni tọ́ka ní mọ̀tà lé tó bá tọ́jú rẹ̀ mójú ó dáadáa bí ọ̀nà ta ni ìyá sá tó bẹ̀rẹ̀ ìyá wọn sá jẹ́ ìyàwó wọn kò jẹ́ bàbá wọn. فليعلم الناس أن الله على أهل الإسلام. Kó bá fẹ́ fáàlù kìí ṣe ń bẹ̀ ọ̀tún tó kú ẹ̀ẹ́dì àti báyìí tó ń gbà lápọ́bọ́. Ọ̀wà ti di ẹ̀ẹ́dì àti báyìí tó ń gbà lápọ́bọ́. Ọ̀hán. Ẹlẹ́sìn. Anábì Ibrahim ìyàwó rẹ̀ fáyàwó sí ìgbà àwọn aláìsàn tí wọ́n wá lò. Ọlọ́dún wọn bá kún kọ́ mi ìyàwó rẹ̀ gbó. Wọ́n mú lórí òṣèlú pé yóò bímọ. Ẹ́ bàbá ọ̀kà wọ́n ti sọ̀rọ̀ ìlú ní ti sọ̀rọ̀ bàbá àdúgbò àti ẹ̀dùn darúgbó ẹ̀dùn ìwẹ̀ ẹ̀dùn ìdúró. Ọlọ́dún ẹgbẹ́ ẹni máa ń lò. Ṣé wàá tó ṣe lórí aláàbò ọlọ́ọ̀tọ̀ ló lè ní báyìí? Ráhùn tó wọ bàbá ta ìbò àlékún táàmù. Ìjẹ́ olóòtú àtàwọn tó ń bẹ lórí ní ẹ̀yìn ara àlè tó yà wáyé. Orang Arab itu tak berani berbuat dia berani ìyàwó àti ìyá kan wà ní ìyá àti gbogbo tó wà ní ẹ̀lẹ́ àwọn oníṣẹ́ àti ìwà náà ní ìṣẹ́ tó fẹ́ ṣe àwọn ìgbà náà. Àwọn akẹ́kọ̀ọ́ ń bí ẹ̀rọ àgbà àwọn ọ̀gá bá ìwé ìjọ náà nípa tó fẹ́ ní ilé àti ìwé náà ní ayé gbọ́ nígbà tẹ ẹni fámílì àtẹ́bí ẹ̀yà òkèèyàwó jẹ ẹni fámílì àárí ah. àjò nígbà tẹ ẹni fámílì àárí ẹ̀yà òkèèyàwó jẹ nígbà tẹ ẹni fámílì àárí ẹ̀yà òkèèyàwó jẹ ah. ẹ̀yà òkèèyàwó jẹ. فإن رسول الشيء على ذلك هو بيجي قالوا لك يا الله إذا إذا Thank you àwọn àtúntò ní àwọn ilé ìpínlẹ̀ ní òní ìgbé tí ìbá sáà bá sọ ọkàn àyàn ní lọ́bẹ̀ tí ìjọ tó máa ń sọ àrùn dé èèyàn á sì máa dá ọkọ wa rẹ̀. ẹ̀gbọ́ sọ̀rọ̀ pé bàbá ìsàkóso ìbá sọ nílẹ̀ àwọn ará ilé kọ́ káyà kálá tó bí ọmọ wọn àti ṣé ọkọ ẹni tó ti ní. torí pé ọkàn àwọn ìdílọ́bẹ̀ ilé ìfẹ́ nínú ọ̀nà òun yẹn tẹ́ǹtì àti ìdàgbà àwọn ìlànà. Táwọn ká kó fáwọn ìdánù. Màtá. Náà dẹ́kun mi pé àwọn wọ̀nyí ìtọ́jú àti ìṣùkà àwọn àgbẹ̀dá ìtànkì nípa ọ̀fẹ́ àwọn ẹ̀rọ ẹ̀sìn mọ́lẹ̀ ìdílé òun gbà pé fáyé náà tó ti kúrò ní bàbá rẹ̀ how to make the them say, and moreover, we say Zainab Rukhaya, eh? Àti òkúrò òkúrò máa ń lẹ́bí tó kún àlọ́ sí ìjọ ọ̀pọ̀lọpọ̀ àti àwọn ìṣẹ́ ìṣe ń bá tí màá kó láti àti ìṣọ́ra ní ìṣẹ́ ìlú. Àmọ́ Rùbáyà bá ọmọ fẹ́ràn máa ń. Ó mú òkú mọ́ náà ọmọ fẹ́ràn máa ń. Àbúrò lẹ́yìn náà mo dábọ̀ àwọn ilé ìgbà táwọn náà bá mi lòó bí wọn àwọn oṣù àgbẹ̀ pátó ìdúgbò yẹn wọ́n máa fi ń ṣe nígbà tó bí àgbẹ̀ ìdèbè ìdèbè yìí lórí òkúmá wọ́n máa fi lè fẹ́ wọn wà lórí ìgbà wọn torí pé kò sí ṣe ń mú ìwé àti ṣe wọn fi lè lọ́wọ́ ní bí wọ́n ṣe èyí nígbà tó àwọn ti ń ṣí kó ìṣòdè náà nígbà wọ́n ní ìgbà tàbí àìsàn lọ́dọ̀ náà sẹ́yìn nítorí pé wọ́n fẹ́ sọ inú lọ́dọ̀ àwọn èèyàn wà lórí inú. Náà kọ́lá ìgbẹ́nu lórí yóò kó láti ṣe láti ṣe wọ́n ní àlejò òbí tó mọ̀ fi ẹ̀ Ẹ ẹ tó sọ, tó mọ́ wà lóyún. كل أزواج Vai, ma qui è nato l'occhio. Vai, Pak, bisa di dalam standar tuan praktek. Sudah semua. Ini materi ini pot tulis dan si pak itu jadi. Jadi, ini saya mau. Saya masih terus 30 groups, 10 destinations. Ẹ̀fọ́ ẹ̀ sọ fún ohun tó bá ti wù ẹ ló ti ti tẹ́ ó ti ti tẹ́ yín. Bẹ́ẹ̀ ni màmá ó ti wá tuntun yóò bá ti kọ̀ọ̀kan ìyàwó ìyàwó tó fẹ́ tẹ́ nàìjíríà. Ó ti tẹ́ ní ẹjọ́ àwọn fẹ́mi ti gbogbo àti. Ó ti lọ́wọ́ nípa fẹ́ ṣe ọkọ̀ nàìjíríà ló ń bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ aláàjì Gracias pẹ̀lú ọlọ́run bá ti ka lè ṣe lóṣù gbogbo tàdá wa lọ́jọ́ àti ayé tàdá ìbá kiri. ó ní ń ṣe kí sábà ní kan wà ní gbogbo sábà ní sábà lè wọ́ kẹ̀mọ́ dájú pé sábà máa sọ ọ́nà kò ṣe fún àwọn ọ̀rẹ́ yìí kó wá síwájú ìmọ̀ máa ń dènà sábà tó o ṣàlàyé pé sábà lọ sí pé sẹ́ńtì gbé àlè ọ̀rọ̀ pípẹ́ kọ́ lọ́lẹ̀ bá ti sọ fún akókò kó lè fẹ́ ọkọ̀ tá a kú sí PPP itu mọ̀ bá gbọ́ wọn kò ní máa ní omi ìpamọ́ tó bá gbọ́. nígbà tí ń sọ tán o tó ń bá jẹun kò sọ tó o bá wá lóde o tó o bá rí pàkíyèsí lè lọ wọn gbé e lọ́wọ́ ìdílé wa kò sí bẹ́ẹ̀ sábà sọ náà nígbà ẹ wọlé ìyá àwọn bẹ́ẹ̀ ìgbàlá ní táwọn wà. lẹ́yìn àti ìbámu ṣe kí ìtẹ́sí ìbá sọ̀rọ̀ ìyẹn ní ìlú. ṣùgbọ́n tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yọ́ kì í ṣàyà pé ọkọ̀ náà ti ṣàyà nínú ìlú. àmì ẹ̀ ló ń kú. ìpele náà ṣe ìpele nípa yóò wù mí èyí tọ́lá ṣe èèyàn gbọ́dọ̀ bá sílẹ̀ èyí máa ń ní ìgbà tó ní òkú tó bá ti sílẹ̀ méjì. ẹ̀rọ tó bá ló ń lọ yàtọ̀. Hmm? Sọ̀rọ̀ tó bá ti pẹ́ láti ní èyí rẹ̀ àtàrà èyí ni tó bá wọ̀ ìyẹn àtàwọn bá lè jẹ́ nínú ìlànà ni wọ́n á rà láti wọ̀ ìyẹn. ولا تخمى من بعض المسلمين أو والله هو سيئة كما لما كان في قصان قصان Ele igual, ele, ele. Hã? combate né? o contato com Deus divino. Visual e constitucional. Como se Jesus não fosse um ser humano, não fosse um grande Deus. A cidade de luz, você põe no boca, não é? Entendeu? Alemanha. Não precisa lá para frente, você já está acomodado, né? Mesmo que eu sou o China, você sabe o que vai para frente. àwọn obìnrin àwọn ìyá àwọn ènìyàn. ìyàwó àti ìyá ọ̀rọ̀ ní ìjọba lẹ́yìn òkú rẹ̀. ọjọ́ kan ìyá mo fẹ́ ka ìyàwó àti ìyá àwọn tí wọ́n fẹ́ tàbí àwọn tí wọ́n kọ́ lẹ́yìn àti ìwé ẹ̀kọ́ ọ̀hún. Kẹ́ ẹ bá wo bí ní ẹ̀sìn wà nípa owó, kẹ́ ẹ wo tó pọ̀ ń gbé sí ìlànà fẹ́. Mi ò fẹ́ kẹ́ kàkà tó bá yẹ kó tó gbé ẹ̀ Tí ò gbọdọ̀ mú ọgbà rẹ̀ wá. Ó sì kéré ní tí ò bá tẹ̀ gbogbo àwọn àwọn àkókò rẹ̀ máa ń ìgbàṣọ́ vai estar dentro do curso, vai ter na aula, na escala pública aí. Tem um logo. Porque logo vamos tomar. Deixa eu falar. A vida é melhor. Fazer logo. Cara, que curte. Aquela. Enfim. Tá ṣé ilé ìwé gbogbo àgbàkà ń ta àwọn bàbá ọba àwọn àlejò ọba ọmọ ọba àti ààrẹ àdéhùn àwọn ìpè pàánù wa. Káàkiri àbúrò wí dá ní ẹ̀ tó yẹ mí máa káàkiri àbúrò náà wà wọ́n. Káàkiri àbúrò náà Abraão na alma. Qual é a ofensa? Ajudei. Sabe? Ele dá um like para cá. Por Perdão, vocês. E que eu acho que está me mantendo, deixa. Vou ferir, ela tá. Eu tô com isso. Ele Eso. Estaba que después ya se mandó la tía para ver si sabe al tema configuration. Para que como debe la configuration. ¿Eh? Vos salgo de ti, recibido. Total, ni me dependo de hacerlo por él. Pero ah, ni de verdad. Entonces, no, entonces ya hay más. Gbogbo àwọn ẹ̀rọ bá rà sí ìlú but ó ní tó bá tún fi lé ìtẹ̀sí hàn ó ní tó bá tún fi lé ìtẹ̀sí. Níṣì ẹni máa ń àwọn bàtà sí ọ̀rọ̀ nìyí. Àwọn lápò ẹ̀jẹ̀ wà wà ní ìṣẹ̀lẹ̀ òun yé kí rẹ̀jì bàánú tẹ́yìn tẹ́yìn òfin ìṣẹ̀lẹ̀ àtẹ́yìn. Tó bá ń jẹ́ àtẹ́yìn yẹn. Onde até a até a seria. Olha agora, olha agora. Ou a gente está presente. A gente tem que ver lá de dentro. Está na cabeça. Aqui, aqui, aqui, aqui, aqui. Está bom, está bom, está wasallam. Umar bin Affan orang ini di Quraisy itu bahasa Melayu. Al-Umar. Ini Uthman pilih di Quraisy. Lalu Sufyan pilih di Quraisy. Membawa Abu Sufyan pilih di Quraisy. Ya Allah, dia pilih sama ratu untuk mengawinkan. Alexander Tani, orang ini di Quraisy dengan Panohan láti lé àmì lànà bí àti yàrá àárín. àwọn ọ̀pẹ ìgbà àwọn ìgbà ìjàmbá òun lè di rẹ́ǹtì níjẹ àti ní ìdíjájá ọ̀pẹ ìjàmbá ńlá ńlá. Yeah. Karena apa? àtàwọn nǹkan òun ìyá ànábì náà ti lé ìlú ìyá ànábì sọlá ọ̀sán òun làná sì máa ń pe páàlù ní mátàlá ọ̀hún pé páàlù tó bá wá ní pàlùkù ní ìdúró tó ń pààlù mátàlá ọ̀hún tètè fọ́nká gbóná mátàlá tètè kéèké ló dà sí ìlọ ẹ̀ kọ́ ló bá pé ìyá àyà ló bá ti ní ìdìbò ìdílé lábára tó ń fa ọ̀nà nígbà tó ń fa ọ̀nà ìgbàlú èdè lọ́sọ̀ bá àti tẹ̀lé lọ́sọ̀. àwùjọ lẹ́yìn àwọn orílẹ̀-èdè british tó àtà àwọn onígbà tó fẹ́ yìí. sẹ́wọ́n ló ń bẹ̀rẹ̀ ẹ̀rọ òkú onígbà tó mo fẹ́ sọ bàbá ìgbẹ́jẹ́ sílé bàbá tó fẹ́ ara àwọn ẹ̀ka ti ṣètò ìjọ òmùsèbílítì bàbá rẹ̀. kẹ́sì ni tó bá sẹ́sẹ̀ mọ́. Jọ̀lẹ́ bọ́jú wa, àlọ́ òun ní àtàdínlò Rashid. Ǹjẹ́ nínú ìbéèrè tó ṣe máa ní, òun jẹ́ ní nẹ́ẹ̀sì wọ́n pàṣẹ ìṣẹ́ الرزق الزبير بن عوام الزبير بن عوام بن خويلد بن قتيبة bàbá àti ọ̀díjà òun kí ni òun gbá padà fún ìrẹ́ tẹ́lọ́bí àtúrẹ́ fún ìrànwọ́ fún ìwẹ́yìn. Khadija bintu Khuwailid. Bàbá Khadija ìyàwó àti sọ̀rọ̀ àwọn àmì sẹ́lá onígbà àti fún rẹ̀. Tó ti ṣe é ní ẹ̀ ó jẹ́ ẹni fún Khadija. Khadija bintu Khuwailid. Khuwailid bàbá Khadija. Ìṣe Khuwailid yìí onígbà àti dàbí bàbá rẹ̀ pẹ̀lú bàbá bàbá rẹ̀ pẹ̀lú bàbá. عوام عوام القضية نبقى عوام عوام القضية اللي بقى خفيف ثم تشتري وكان نبقى تدري كده لا تو تعالوا تعالوا مدافع أوباك مدافع طوال مدافع عثمان مدافع علي مدافع زيد مدافع وفاء مدافع مدافع رحمة مدافع tọ́lá tọ́lá tọ́lá pẹ̀lú àwọn báńkì wọn jọ tẹ́lá sẹ́yìn tọ́lá pẹ̀lú àwọn báńkì ló lè jẹ́ sí àná sẹ́yìn èyí là ní ó lè tọ́lá àtàkùn bá pè ṣe fàmì òun lẹ́yìn ìgbésẹ̀ ìbá ti ń ta àdé nígbà àwọn èèyàn tí àìsà fẹ́ràn ni àìsà tó kú pa. Àìsà Sọ́dà tí máa ń bá Aisha gba lẹ́tà àwọn ìsara kọ lẹ́tà sí. Láti fi hàn kan, ìbọn bá Aisha fẹ́ràn ìsara kọ lẹ́tà sí. Ó ti máa ń sọ ní kí èyí. Kí a ṣe. Ó ń pè é sọ́là àti àbúgbà àti tẹ́lẹ̀ náà. Ṣé ẹ̀gbọ́n mi? Pa. Ẹ̀sìn sọ̀rọ̀ àwọn aṣọ àti aṣọ àti ẹ̀gbọ́n bá fi ṣe mélòó la mẹ́jọ mélòó la fún kúrò ṣìyá mẹ́fà fàbọ mẹ́fà. Ah, ok, ìwé ní ọdún ti sáré, òun náà lábọ́ àná ṣe ìwọ̀ṣe. Hmm? Àti àti ìpínlẹ̀ náà mẹ́ta àbí wọ́n ń pè ní ìta àwọn rọ̀ṣíà àkàtàkùjà àkà àìsà àkàtàkùsọ àkàtàkùsọ àkàtàkùsọ àkàtàkùsọ àtìgbà mélòó nípa ìgbà. láwọn tó ṣe pé àwọn tẹ́lá bá wa àwọn oṣù rọ̀ṣíà lẹ́yìn náà ìtúwé ìjà ṣe. ìjọba بين بين وبين أبي أشبه نعم علي هو عارف أنت بتقول شو يوم مش مش صحيح يعني زين زين يعني ولا تقول لي بيجي تقول لي زين زين بعد بتقول لي méritos. E anu anua akumba kapimena. Agora China, agora é a unidade do Conselho de China, a que está com isso. Ali? Não. E aí, ẹ̀rọ wa lò. Ṣẹ̀wá ẹ̀sìn mo bá ní sọ̀rọ̀ ọba àwọn àgbà ní ìṣẹ̀. Mo ṣe sọ̀rọ̀ ara mi, máa bẹ́ẹ̀ tẹ̀lé mi, máa fi yé mi. Lásìkò ìyá mi ní ìyá mi lòdì. Láìpẹ́ wà máa wọ́n ní àwọn àbúdá náà ń Àwọn àbúdá náà ń ṣe láwọn òbí ìdúgbò yẹn sẹ́ni tá a bá dàpọ̀ rich tàbá tó ní fẹ́. àwọn tí wọ́n ti dáńtà láàrin wọn ẹgbẹ́ tó gbé á ah, àwọn àwọn tó ní ìdíje wọn ní ó ní ìgbà tó bá tó fún yìí. but àwọn tó ní dáńtà láàrin tó dáńtà kàkà àwọn olóyè ni wọ́n ti kọ́ sọ́ọ̀nì àbá. àwọn olóyè ni wọ́n bá àwọn tó bá ti lómi àwọn olùtọ́jú ẹni lọ́sùn ìgbà tí wọ́n bá àwọn olóyè ni wọ́n ti dáńtà wọn náírà mẹ́ẹ̀sì ni wọ́n pè ní náà ìṣàkóso ní àfihàn. àtàkùn ìgbà ṣe tá a sọ̀rọ̀ hmm? sí lọ. tá a sọ̀rọ̀ ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ ní ìṣòro ẹ̀yà ìṣẹ̀ àwọn tó ṣe pé àwọn ojúlówó èèyàn láàrin àwọn èèyàn. sometimes ìwọ́de dé position ẹ̀rí sí dé to the position ìfà ọlọ́gbọ́n mẹ́wàá ti pé tẹ́tí olùfà náà ni wọ́n ń lu àwọn ọ̀sọ́. àwọn àwọn bẹ ní ìlà ṣètò. àwọn kan bẹ ti fi wọn gbé wọn lówó. wọ́n máa ń bọ̀ ọ̀gbẹ́ ẹlẹ́sìn àwọn èèyàn. ìyá kí ló lè fọ́ nínú orí ní ẹ̀rọ ìbáṣepọ̀ beso, pero nosotros nos debes matar. Por un lado, que haya un beso con la gente, o el intenta, o le vamos a decir, ah, ya, ya, òun ní dájú ìfẹ́ tó òun níta ní níta ìwé àwọn làwọn òun jẹ́ bí pé ẹ̀dá ìgbà kókó tó yọ pàtó gbogbo ẹ̀jẹ̀ mi sí ilé ẹ̀dá èyí tó ta lórí owó tó yọ ẹ̀jẹ̀ níta òun máa ti ká ẹ̀ẹ́dẹ̀ wá sí fa náà ìyẹn ti ẹgbẹ́ ìní ní

ẹ̀yọ́ yìí kì ṣe pé wàá nà wọ́n pọ̀ ń bẹ̀ kan ẹgbẹ́ mi báwọn máa ń ṣe nù bẹ́ẹ̀ tí wọ́n bá ti dúdú báyìí ibẹ̀ wọ́n ti mú ẹ ẹ wọ́n fi bẹ́ẹ̀ àti tó bá tó ọ̀hún kò tó tọ̀ sórí bẹ́ẹ̀ tí bọ́dà ló ń bá ètùtù òun ti pọ̀ pété láti dúdú báyìí ẹ bá ti dúdú bẹ́ẹ̀ bá mi ẹ bá ti sọ̀rọ̀ fún ọ̀pẹ́ ìwọ̀n àwọn gbogbo àti ìjọba ní ìjọba ń Kalau bisa bisa jambu jagung bunga ini kalau tidak kalau yang kalau tak kalau ini tak ini kalau ini kalau ini kalau ini kalau ini tak sih dengan orang Ẹni bẹ tó fi ń dà kama. Òní tọ̀tà máa ń sọ ní ìgbà ìdìbò wa. Wẹ́dà ti wẹ́dà pẹ̀lú ìdìbò fáwọn ọmọ ẹgbẹ́ àwùjọ àwọn àtọ́lá ló ti ké mú wọn láàmú wọn mọ̀ ìjẹ́ pé orí jẹ́ ìwé ìsìn ó lè lọ́wọ́ ìgbà tí ó lọ́wọ́ tá ìbá tá àwọn ọmọ ìgbà ọmọ ìgbà á á ọwọ́ àbá tó àwọn ọmọ ìgbà sọ náà tó gbọ́dọ̀ lọ bá wọn wà nínú oṣù ọ̀nà fásitì tó ti dídá ní àwọn ọmọ ìgbà tó ń sọ ní ìlú ká ká ká àwọn aláàjì lómi bẹ́ẹ̀ni àwọn ńláṣípù wípé kéèyàn gbọ́ táwọn yẹn ti ṣàkóso dídá ó lè má wo ìbọn mi tọ́lá tó ń yẹn tó ọ̀rọ̀ àwọn yẹn bá gbóná ọ̀bẹ àwọn yẹn gbóná lẹ́bi wọn ni wọ́n wò pọ̀ wọ́n wọ́n náà tó àwọn àlọ́ wọn yẹn. àwọn bàbá òkú yà àwọn wọn lówó owó wọn lé àwọn rẹṣin lẹ́ẹ̀bà náà ti dà àwọn wọn ní kí wọ́n bá wọ́n. Tọ́ àwọn táwọn náà bá ní gbogbo ìgbẹ́jẹ́ mẹ́rin ni wọ́n. Bàbá bá tó Bàbá àti òkú gbogbo bá àwọn ìyá rẹ̀. Ìyọ̀lú ìlú rẹ̀ wọ́n ní ìyá ìjẹun ọdún Ọdún ọmọ ọmọ ṣáṣá kan lè Òun ló ṣe é pé jẹ́ lábàtì ìdàrídà tó ń dán pa. Àbújá lè sọ pé àwọn bàbá àbẹ̀nà bàbá àbẹ̀nà ti wà. A kò mọ bí àdúgbò náà.

èyí wọn náà lè fún àṣìjà ìdìbò àgbé láéláé àdìgbà wọn ò tó wá pé bẹ̀rẹ̀ nígbà tẹ́gbà wọn tán ni wọ́n ti sàárẹ̀ nìyà lẹ́gbẹ́ wọn àṣìjà ìdìbò wàhálà ìkọ́jú wàhálà ìkọ́jú àlọ́ ń gbé ẹgbẹ́ aláṣẹ náà ṣé ẹ̀gbọ́n mi yóò lẹ́yìn ẹ wá ní mo wá kúrò yìí ìdáàbò pàlùkù rẹ̀. Nínú àwọn ìdàgbà tá a bá ń sọ̀rọ̀ owó àti pínpín pàlùkù máa ń jẹ́ ìgbàlú àpò ìlú. Ẹ wọ́n ti gba àwọn aṣọ àwọn aṣọ ìlú ẹ wọn ò lówó tó bẹ ṣùgbọ́n wọ́n ní dáṣọ pọ́lìsì àwọn àwọn àgbọ̀rọ̀ bá wọ́n gbọ́n ọ̀pẹ̀ gẹ́gẹ́ ìṣòwò àti lágbájá ọ̀ gẹ́gẹ́ ìṣòwò. Professor English. Ló kà wí tọ́lọ̀ bá fẹ́ ta ní omi ìgbé àmọ́ kò tó owó. Sẹ́ẹ̀rí mo ti wá mélòó la kọ́ fún àwọn ọmọ mi. Mẹ́rin. Ẹ máa ń ṣe lọ́wọ́. Mo ní ọ̀gá nípa ìdí àwọn ọkọ̀ ìdí owó. mọ́ ọ tí mo bá sọ bá nìkan náà bá jẹ́ nípa àṣírí ṣe bí mo sọ náà gbé bàbá rẹ̀ náà ṣùgbọ́n èmi ò sọ pé bàbá bàbá ń tọ́ ṣùgbọ́n àárín ìdí aṣọ ìpínlẹ̀ ìdábà àbí àbẹ̀là àti mahama rasulillah sallallahu alaihi wa sallam سبيلنا وعدينا ونعبد الله ونعبد المقلب ذو الحش حش من العلم ومن حش àbí tọ̀rọ̀. so now àbùmọ̀tọ́lì ìlú bàbá wọn ẹ̀ka àbí àbùmọ̀tọ́lì ìlú bàbá kálúkà tó sọ yìí àbúrò bọ́ọ̀lù ní dáhùn àwọn kàkí tó bàbá ọ̀gbẹ́ àbùmọ̀tọ́lì ìlú bàbá náà ló ká bàbá yìí àbí. Apa yang terjadi? Bukan bukan mungkin. Abdurrahim Ram Ibrahim. Àmẹ́tẹ̀ ìtàgé. Tí ẹni tó bá jẹ́ àṣì ń bá fẹ́ ka ọ, kí ni ìgbà kan? Títí bá ti jáde. Tẹ́tẹ́ jẹ́ àṣì ní ní bá jẹ́ ìgbà. Ọjọ́ àṣì ní lágbàdo. Àkọ́kọ́ jù lọ sí òbí àkọ́kọ́ òbí bá jẹ́ àṣì ní ọjọ́ Tàbí ìjẹ́ ọ̀bá kan bú ìtàgé òpin ìbámu oṣù táwọn ni wọ́n lówó òpin ìbámu oṣù táwọn ni bísínẹ́sì àwọn tó gbé wálẹ̀ pátápátá pé ẹ̀sìn ń dálẹ̀ lòlùfẹ́ ìnáwó ìgbàgbọ́ yẹn títí ní àwọn ọmọ ti di ọdún tó kíkà sí wọ́n ti sọ pé tó ń bá mi lò sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bọ́ọ̀lù ìgbà inú tó ní oṣù bọ́. Ìwà mi má jẹ́ ìlú lówó jù. Ó lè má jẹ́ ìlú lówó jù. Kán ṣẹ̀fẹ̀ bọ́ọ̀lù bá lówó jù ẹ̀gbọ́n mi àwọn kan táwọn bá yẹ pálíkọ̀ sí àwọn àwọn olóògbé àwọn ọmọ ìjọba àwọn. ìgbé áfíríkà tẹ̀síwájú nígbà ìnẹ́sì tó kúkú níbẹ̀ nílẹ̀ tó máa pọ̀ lọ lọ́wọ́. pé lọ ọlọ́run tó bá yẹ kó ọdún ìlú tẹ̀ dá náà. ọ̀dọ́ náà wọn bá ọba tí wọ́n ṣe é. ẹgbẹ́ láti ní ìgbà ọlọ́run àti ìgbà sọ ní ìkànnì ló ṣe àwọn ìmọ̀lẹ̀ balansi ìlà yẹn balansi náà ní lọ́wọ́ jáì mo ti máa sọ̀rọ̀ yẹn kí n ti máa ti máa fi ṣe báyìí kí n ká tó bá gbà káwọn ní ẹ̀mí fi lọ. ẹ̀yin ẹ̀ máa wo báwo ta ti nílẹ̀ àgbo bàtà yìí kí má tẹ̀lé ẹ̀sìn ní ṣe ìwé. ọlọ́run ọba dá o ó fi tọ́kùnrin wá sí lára tó tó bá fi rí báyìí ní báyìí wọ́n wá lóde wọ́n wí ní bọ́ọ̀lù tẹ̀lé láti ṣe lẹ́yìn tó bá tẹ̀lé láti ọ̀bí ṣùgbọ́n kò ní ti ṣáàtì hmm? ó fọkànlẹ̀ ó ti ṣáàtì ó sì jẹ́ kóso pé tá a bá fẹ́ gbà wọ́n tó ọkàn tọ́lá fi ṣe é lẹ́yìn pé ṣé ẹ rí tọkùnrin bá pàwà lówó hmm? pàwà tó lè fi káàkiri nínú ọlọ́run wá fẹ́ balance ó fi sára obìnrin pé tọkùnrin bá ti àtúnwó àtàwà yóò domi prọfẹsì bá ti lẹ yóò lù pa yẹ yóò tẹ sálẹ ọlọ́run á ti pín tọ̀ àbúrò ẹ̀ ti sàn pé sọmọ bẹ́ẹ̀ ń já ẹ̀ náà sọmọ pé kì í ṣe bí nǹkan ní owó ní owó ní ní owó ní ṣe ní ìṣẹ́jú kò ní wọ́n náà lọ́wọ́ ní ìṣe. ẹ̀ ń jẹ́ ọdún ìbá ní àlejò bá bẹ́ẹ̀ jẹ́ náà káwọn ìlú wà ló lè wà náà. ẹ̀ ń dúró wà náà wọ́n wà pín ẹ̀yin méjọ́ tí bàjẹ́ wọn fẹ́ da títà àwọn èèyàn rú ní jáde ra wa ọkùnrin yóò tó fi gbé ìjọba àtàkùn wà ọkùnrin nínú wá ní ìkà tàbí ọkùnrin owó lòun ní fẹ́fẹ́ fìlà àtúntò mo ló oh, ẹ bá mo mo yí tú wà láwọn bẹ mo lè gbọ́ pa àbí òun ó lòun fowó fẹ́ ṣe òun lòun lọ pé ìjọba ìjọba ní yọ̀ọ̀mọ̀ kò jẹ́ ẹgbọ́n pé ṣé bó ti wà ní ìkọ̀sá fún mi sáà kan báyìí màá jẹ kó lọ bá ti ṣẹ́ mi bó ti àbá owó tó wà nípa mi náà. Obìnrin bọ́ sí. Ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ yẹn rí. Fọ́bìnrin tó sọ yìí wọ́n ní the most handsome guy ló ń fẹ́ kò sí lára fọ́bìnrin tó lówó. Ó lẹ́nu pàṣẹ padà dá sí ọ̀sán padà sí. Ètò ìṣe owó ni àwọn tó ń ṣe tó lọ́dọ̀ báyìí. Ẹni tẹ́ ń parọ́ fún òun ṣe tó dàgbà tẹ́ bá mọ èyí ti bẹ̀rù wà láti ìyá ń tà fún Owó yìí ha ẹ́ owó yìí máa gbé ní oṣù tó lọ́wọ́ ẹ̀ṣin owó lọ. Ẹ̀ ká owó lọ. Sọ́jà bá gbọ́ bá ọ̀gbìn ní ìdílé tó lọ́wọ́ máa sọ ọ́ ní àkọ́kọ́ máa bọ̀ náà mo ní ọlọ́pàá ṣùgbọ́n ká ló wà ní ibi ìdílé mi ẹni tó ló wà ní ìjọ tó ló wà ní ìjọ lọ́dọ̀ rẹ̀ lọ́kù lọ́dọ̀ rẹ̀ wẹ́n ní àti ìjọ pé mo ṣe wà yìí ẹni tó bá ti àti wọn ìjọ lóyè tó bá yọ lára tó lọ náà lórí ìjọ náà. Well, that's the platform for you people came and all this. Òfin yìí sábà wá pé wọ́n ní sọ́kùn ní báyìí tó tó sábà ti wà fún ọ̀rọ̀ tẹ̀wọ́n tó ń kí. Ó ní ìfẹ̀kùn wa ọ̀. Bọ̀dọ̀ tó wọ́n fẹ́ da sáà ènìyàn lórí tó fẹ́ sí inú olùdíbàjì. Ilé tó bàtà nínú tán tẹ̀ ìjọba ilé yóò ní gbóòlè. ṣé wọ́n wá jẹ? ọkùnrin ló máa ń jẹun ẹ̀wọ̀n ti jẹun wọ́n bá ti wá àwọn ọ̀dọ́ nínú ẹ̀sẹ̀ tí wọ́n wá. Ọlọ́run tó bára wọ́n gbogbo wọ́n kò sí náà wọ́n náà wáyé. Wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ fún àìsàn tó sì bá ti fẹ́ yà wọ́n ọkùnrin ló kù wọ́n kàn fẹ́. tọkùnrin bá fẹ́ kọjá àrùn ní tọ́lọ̀ ń sáré obìnrin ló ṣàwọ́ ni. òun tó wà ní ìgbésẹ̀ yá àti ní ká má kọ òun ní ilẹ̀ gbà. ẹ̀rọ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àtàkà pé tókùnrin bá ní inú àdìgbò bàbá tẹ́lẹ̀ ọkọ̀ ni. ẹ gbọ́dọ̀ bàbá ọ̀ bọ̀dé ilé ìjọba ìjọba ọ̀lẹ̀ òun ti ṣe iṣẹ́ ẹni tó lè máa ṣe ló ń fi ìṣòwò pọ̀ nínú fún òun ní àṣẹ. ó lè má tó lè bí wípé kó tẹ̀ pọ́ lẹ̀. dáhùn pé ẹgbẹ́ tó kú wúlò náà. <laughs> ẹ pé lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ ṣe máa tó tó kó wúlò ìgbà tó bá wúlò tó ti fẹ́ wúlò láì. ẹ̀rọ tí kò wúlò pẹ̀lú ìgbà tó bá ní àwọn ṣàkóso ìgbà tí mo lè lò fún ẹsẹ̀ fún mi ìṣúná pé èyí lè gbé àtúnyàwó rẹ̀ àbí èyí àtúnyàwó ọgbọ́dá báyìí. Ẹgbẹ́ wa kí àyè ẹni tí ṣẹlẹ̀ àti ìdìbò orí báyìí kò kó bára. Sẹ́gbọ́n ló bá ń sọ oṣù méje olùdìbò àlọ́ èyí tó ṣe ó nà gbogbo lẹ. Ọ̀gbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọlọ́run ọmọ wíkẹ́ẹ̀tì lọ́dún ó mọ wíkẹ́ẹ̀tì tó lè lẹ́yìn lọ́dún ọwọ́ apẹ̀ ìgbọ́n òyìnbó mẹ́ta ọwọ́ apẹ̀ fún agbára nílé ìfúnẹ̀ obìnrin ní bíútì ti tẹ́jà gbára ọ̀sùn lórí ilé ó mọ akówó lọ sọ̀tún ọkùnrin ti sọ̀rọ̀ lórí ìdílé lórí. Oleh sebab manusia Tunggu itu dulu. Ini sebenarnya enak kan? Oleh itu kita dulu. Awak ini tua mesti ajarlah. Saya nak cari orang lah. Orang lain àti obìnrin wa ẹ má ṣe rẹ̀ bala pàwọ́ sí ìwọ̀n mo ti dábàá wọn kò rí wọ́n ti sọ ní ìsọ̀rọ̀ ẹ bá ti sọ ní ìsọ̀rọ̀ bá tẹ̀lé àti ìsọ̀rọ̀ tó rí ìsọ̀rọ̀ ẹ kò fi tẹ̀lé ìfà ìsọ̀rọ̀ àmì ìsọ̀rọ̀. àwọn sọ́dá náà lọ fún wọn ní kó pẹ̀lú àbúrò àbáyé àwọn oníṣòwò lówó àwọn bàbá náà àwọn wọ́n ní yìí ẹ̀gbọ́n yìí ẹ̀gbọ́n wọ́n ní yìí wọ́n ti ṣètò bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn ọmọ ẹ̀mọ́ àwọn. Anak kita tak pernah bahas di sini, apa Aku bahas di sini, tuan Yesus àbúrò bàbá mi ti ní ẹ̀ sílá àwọn ti kà á. Dẹ́ka ti fi àṣírí yù bàbá mi ti ìyá mẹ́tẹ̀ẹ̀ta màá lórí yà. Ṣé ẹ ti dídé lọ? Ó èyí ń ṣe máa ń ṣe ìrírí pé ó wọ́n lè fi kápọ̀ sí i ẹ bọ̀ ọ́nà ara yín fún mi pé kọ́dà tó bá fi ọ̀nà ọ̀sán ìjọba ló fẹ́. ọdún bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó tó bá ó bá ní ìyá rẹ̀ àbúrò rẹ̀ ṣe níta ìpè níta ó ní ṣe abúlé jíjà tọ́kà kó bá rẹ̀. ìwé tí wàá fi jọmọ yànnà yànnà báyìí gbogbo àwọn fáńlì ló mọ̀ màdùmíyà ni ìyá bàbá ìlú màdùmíyà ni ìyá àbútọ́ni màdùmí ìdílé mú mọ́lá ní ìyá òṣùbẹ́ ìlú náà lọ́wọ́ ṣe é tó yé náà kí n tó wà ẹ bá ti sáwọn sáà ní bọ́ọ̀lù òbí ìdílé tó yé sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi alhamdulilah màkùnìyà láti àti ti sọ̀rọ̀ ẹ bá fún mi lẹ́sàn án pẹ̀lú tí wọ́n láti tàbí máa ń sọ inú ìtàn sọ Abuja Abuja ló dà bọ̀ ṣé ẹ̀ka ṣé ẹ̀ka ló tún mi sọ yìí àbúkọ́ lè ní bàbá ayé àbí ẹ ẹ wọn ti hadith ti ń sọ pé nígbà tí fẹ́ wá ní ìyàwó kejì ọmọ ta ni. Abuja àti. ọmọ Abuja àti. tẹ́lifíṣọ̀ tó máa ń fi lọ́kọ̀ọ́ rẹ̀ gbà tá a yẹ kẹ́kẹ́ ń fi bẹ́ẹ̀ sí bíntù àdídì ńlá wọ̀bí ìgbà tó ń rílà. nílé ìjọba tuntun náà ọmọ ọ̀rẹ́ ọlọ́run àtọmọ̀ ọ̀dọ́ náà wà ní wàlẹ́. tẹ́lifíṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní wípé wọn èé ṣàjòjì síra wọn ìyá bàbá áṣì náà bá ń dàbí dàbí ìyá àkútọ́ ní màdùníyà ìyá bàbá àti màdùníyà ni tó ìjà àti ìgbà bá bàbá ọlọ́sà ó sábà ó ṣe ní ẹyin náà lọ́wọ́ ìgbà kan bá ìwà ṣe ti tẹ̀ ká ló ń bá wọn ti di ṣọ́ọ́ wọ́n ní màmá mi fẹ́ pé ẹni tó jẹ́ bí ẹni tó jẹ́ bí bàbá màmá mi àti màmá màmá mi tó wá láti fámìlì. ẹ wo bí ṣe máa ń sinú tí mo bá ń tà tó wá láti fámìlì. báwo ló tọ́ sí tó máa tọ́ sí tà tó bá tì í sí tó yóò lọ fún ilé lórí. ẹ gbọ́dọ̀ máa máa nígbà. ìbáraẹni wọ́n bẹ̀rẹ̀ náà ẹnìkan tó bá ti ń sọ yìí yóò lè rí wípé wọ́n sọ wípé ẹni tó jẹ́ ìyá bàbá àti ìyá bàbá yìí èèyàn abẹ́lẹ̀ fẹ́ yà ní ṣe ń pa nù. ilé ló wà òun ni àbúrò ni àdìsẹ́ fi ọmọ àbújá ní bọ́ọ̀sì àwọn ọmọ àbúrò ìyá bàbá àti ẹ̀ náà màá lóyún yàtọ̀ bọ́tọ́ pé àbújá yìí wá sí ni ó dá wà lẹ́yìn tó ń ni ó dá wà lẹ́yìn ilẹ̀ yóò dá wà lẹ́yìn. ìbá kì í di pé àwọn àwọn àtúntò yóò kó dà àbújá yìí lẹ́yìn náà àwọn àtúntò kó dà different fitna òun ni níwọ níwọ ṣé ẹgbẹ́ yìí òun ni hasan sábẹ nígbà tó fẹ́ ẹnìkan fẹ́ fún gbà náà àbújá àbújá ló lè fún gbà mí kí ẹ Kalau duluan, saya akan duluan beda. Kita biar kalau mau ya. Sudah itu bahkan membunuh suami itu mina bapak. Terus terus omong seperti jadi. Jadi Abu Sufyan ini, tidak Abu Sufyan, bukan Harith, bukan Abdul Muttalib. Abu Sufyan itu anak ini. Hmm? so bí bàbá ànábì ti jẹ́ Abdullahi bàbá àkókò jẹ́ àjàmbá ọmọ àtúntò ìgbàgbé wọn wájà lórí nígbà náà sọ́ọ̀mù àbúrò jẹ́ òun náà ń gbà nínú. láti bá tó bẹ́ẹ̀ tá a bá fẹ́ bú ọ ní kàá fúra wa wọ́n tún àwọn ẹgbẹ́ lọ́pọ̀ ọmọ àtúntò ìgbà mi wọ́n náà ìgbà tí wàhálà rẹ̀ láti ti wá ní àtàwọn ní bàbá wa pé yẹ ká kọ́ ọ̀rọ̀ ìnáwó ẹbí kódà láti yọ owó táàrí onígbùwà táàrí ìgbà. àwọn aláwọ̀ àtìmọ́ náà làwọn olórin máa ń ń bù lórí pé kódà fẹ́ bú eléyìí o sábà kú pẹ̀lú bàbá rẹ̀. wọ́n á padà pé iṣẹ́ ní pé bí bàbá àbútọ́ bàbá àbúlá ọ̀gá náà bàbá àti ìjàlè bàbá àbúlé ìjẹ́ pé màkúzó méyà lẹ́yìn tó dé ìfúnlẹ́yìn tẹ̀rí ìyá bàbá ìyá ìyàwó ìjà ẹ̀rú bàbá ẹ̀rú bàbá kí n kọ́kọ́ fi jẹ́ ẹ̀rọ fílíṣì láti fún ẹ̀rọ ọ̀nà àbúlá bọ́lá nínú aṣọ ìbúlá mọ̀nà àbí bọ́lá mọ̀nà tẹ̀rí àbùmọ̀nà òun wá ní ẹrú ẹrú ìbúlá ẹ̀ wọ́n ti mọ ọmọ mọ́hábù ni òun ni ó wá bí ó ìyá ìyá sàkárì ìyá sí ìyá àwọn ìyá mi. tó ìgbà ní àkàtò bá ń lu akáyẹ̀wò tàbí nígbà ní àwọn ìgbà mi. alákàtà ni wọn bá ti ń ìyá rẹ̀. ó ní wọ́n ní nàìjíríà máa lè má àṣírí àwọn tí wọ́n jẹ́ jẹ́ ní ìgbìgà náà bàmá ṣe. Hmm? Bànú Bànú bíntì máa lú ní wàwá ní kálá àpò. Àwọn ọmọ bíntì máa lú ló bíà. Abdullah Abdullah Abdullah Mobi Anabi Abdullah Mobi Adi Àwọn màbí bí màbí ìyá bàbá àdúgbà àdá bàbá ìyá àtiẹ ẹrú ọmọ ẹrú ṣàkóso ìgbà àbọ̀ àṣírí láti ti fún ọ̀hún tá a bá ayọ̀ ń dàgbà ní kí ni a lè fún bẹ́ẹ̀ tó tọ̀ wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ nígbà tó wà fún fífi àwọn kí ẹ̀ ní tó tọ̀ wá ní gbogbo àwọn ọmọdé àti sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lẹ́nu nǹkan méjì máa ń pọ̀ sí títà pàṣípẹ̀rà lẹ́yẹ lẹ́yẹ nínú pásítọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ ẹ̀ tó ìfẹ́ tá a fẹ́ ṣe yóò tó tẹ̀lé yóò lè kú fẹ́ àmì ní ìṣù púpọ̀ ẹ̀ yóò kú ìfún wa lẹ́sẹ̀ tó lẹ̀ pẹ̀lú tó tọ́kọ fẹ́ ìbáwí Abba, Omar, Osman, Ali. Tamam yani. Mama bir kuna. Tamam yani. Nínú àwọn ẹ̀rí tá a bá ń sọ ẹ̀rí ní ilé yẹn lówó ó sì ní búrẹ́ǹdì wọ́n sì pọ̀ ta ló lẹ́yìn òṣùpá. Ṣé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn gẹ̀ẹ́sì ti lọ? tó bá wọn lẹ́ta ní sílẹ̀ àkọ́kọ́ sílẹ̀ rẹ̀ èyí tí wọn sọ̀tà látàn bẹ́ẹ̀ yára wá ló máa ń lọ́ra ìka sí ẹ̀yà ìdúró òkùnmá kẹrí òkùnmá bàbá tẹ pa àbí nídìí bàbá tẹ pọ̀ pàlọ́ àbàlọ́ wọn bá yà àtàkùn àwọn ọ̀rọ̀ wọn wọ́n sani àbùṣà àní màdà ọ́ àtìmílọ́yà àwọn èèyàn náà ló lẹ́bi ẹ̀mọ́dà wọn ní èsì mẹ́rin. Bọ̀sẹ̀ ìyá Osman tí wọ́n ń pè ní rẹ̀yìn ọmọkùnrin ẹ̀ ìyá ìyá Osman ìyá ìyá Osman láti àtìlẹ́ lọ. Wọ́n làwọn ìbá pèlè láwọn. Wọ́n á pẹ́ ìgbéyàwó láti àtìlẹ́ láwọn pèlè lọ́wọ́ iṣẹ́ àpẹyìn tó tẹ̀lé pé dọ́ọ̀tì ńlá wọn ni wọ́n là ń ta ni náà wọn ni múta mọ̀tàmọ̀ múta ni dọ́ọ̀tì ńlá mọ̀ kìlí dá wọn náà ní háìlá wọn ní háìlọ háìlá múta mọ̀ múta wọ́n là wọ́n bọ́ wọ́n ní láàmù tó torí náà mo bá ti mọ̀ fún ìbàdí gbogbo jẹ́ mọ́ try it bá pẹ̀lú sọ́ọ̀dì. tó lè máa sọ tẹ́jú ìdìbò àwọn àánú lóru oṣù yẹ ìgbà lóṣù. ìjọ tó lè sọ ó lè sọ pàlẹ́ náà ó jẹ́ ìyá ìyá ìmá ọba mùsọ̀lì ìgbò. tó lè fẹ̀ dán pẹ̀lú bàbá ànábì bẹ̀rẹ̀bá pẹ̀lú àtúntọ́lé bẹ̀rẹ̀bá pẹ̀lú àbá so fámìlì òsùmánù ti fẹ́ bẹ̀rẹ̀bá tó wọ́n ti lọ wọn. Hmm? àwọn bàbá tó mọ yíyà wọn kọ òun lẹ́sìn wípé ọmọ obìnrin mẹ́ta tá nẹ́sìn mẹ́rin mẹ́ta tí mo mọ ní oṣù àwọn ọmọ nínú ọmọbìnrin mẹ́rin dára bíi mẹ́ta nínú wọn wà lọ́wọ́ yà lọ́wọ́. Zainab Abdulha tó sọ́kàn àwọn ni wọ́n bí Umar Matani máa ń gbé lọ́wọ́ lórí mi. Ọmọ Matani máa ń gbé yẹ̀wò. Umama, Umama yang mengapa ini berkomando yang mana ini? saya bawa ini apa asli? Nawil. Bahwa tadi sampai ke banyak dia. Ya, ini kita tahu lagi. Iya, sih. Pelu Khadijah, ya kan itu di Zainab. Sebab tòtò mi pé wọ́n fi bọ́ọ̀lù fúnra wọn lẹ́yìn náà jẹ́ bọ́ọ̀lù fún abúlà ó jọ pọ̀. So, the first one, ọlọ́sọ́dọ̀. Second one, ọlọ́sọ́dọ̀. Ọ̀pẹ̀lẹ̀. Third one, tọ́tọ́ pé bàbá òun máa yà tó fún àwọn olówó ni wọ́n ní plan tó irú àwọn ẹni tó àtúntà ní táwọn ti wá. Gbọ́nù wọ́n ti mọ wá ara wọn. Tòkè ṣe wọ́n sọ pé ní ẹ ẹ wọ́n ní ṣé kìnìún kankan tọ́lọ́ wá fẹ́ fẹ́ ọmọ rẹ̀. Wọ́n àti wá dé ìdí àpọ́nà tó ti wá ní ìgbà ìjọba ìbọn ó dà ṣùgbọ́n tó ìrírẹ̀ ti ṣe oníṣẹ́ ìjọba ọkọ̀ náà fún ìbọn. tó ní ìrírẹ̀ nípa ṣe ọ̀rẹ́ débi. owó wà bí kí ọmọ rẹ̀ ó ti wà pẹ̀lú. Ìwọ́n dá ìbéèrè pé ọmọ ẹyọ kan tí ló dára sí nìkan tuntun lọ́wọ́ yìí ọ̀kan kó nù. Osman Bẹ́ńdà fẹ́ràn ìtàkùn Osman lẹ́yìn olówó. Fẹ́ni tó lẹ́yìn tó lówó kí wọ́n tó wá pè ní mẹ́sì tó tó dá. Tó bọ́lá ọba ti Islam rẹ̀ pé yóò kó àwọn èèyàn tí wọ́n ṣe síbẹ̀. Àwọn èèyàn káwọn náà ló fún òjò ṣe papọ̀ kí ṣe báwọn kan ṣe ń rò lónìí pé ẹ má bínú ọ̀rọ̀ ti fẹ́ sọ pé ṣe ẹ má wọ́n ti tọ́gbà ìkútù àfáàní wa àwọn ọmọ lárẹ́ ti ṣe kí n lọ́kadà nìkan lọ́wọ́ bá wọn kó sílẹ̀ sí o. bọ́ ẹ̀wọ̀n tó lè ká wọn pè é. tó yẹ láti bí ní láti ṣe wà nínú ẹ̀sìn ní ọ̀sùnmọ́ wa. bí tòun láti ṣe wà nínú ẹ̀sìn ní àbọ̀tán kí ló pẹ̀ tàbá bẹ́ẹ̀ náà àmọ́ ṣe wà nínú ẹ̀sìn náà lẹ́yìn àǹfààní tó lò ní. tó àwọn àtolówó àtẹ̀jọ́ olówó ni wà á. wọ́n àbúrò èyí ṣe é tó bẹ́ẹ̀ ni tí ó bẹ̀rẹ̀ sí ìkàkà yóò kàn fún ọmọ sáré ẹ́ ẹ́ ṣùgbọ́n ìjọba ò lè ṣe àwọn èèyàn sáà kan ló wò lé lé. ìjọ tó bá ń sọ pé àbúrò iná ti sàn tí kì yóò dúró. wọ́n dínú tí kì yóò dúró but ọlọ́run tó mix it papọ̀ kò ní ṣe pẹ̀lú òun kò sí pẹ̀lú táyà tó dàtọ̀ náà ó mọ̀ lọ àwọn táà ní ìlànà ìfẹsẹ̀ ṣe wá nígbà tí wọ́n á sọ fún wa ṣé òní pé náà ẹ̀rù ìṣòro fún mi ẹ máa gbó nínú àwọn àmì mẹ́rin pẹ̀lú lórí sọ̀rọ̀ ẹ̀kú Osman ni mẹ̀kálà náà kì í fún lọ́mọ lọ́nà. Àwọn tí wọ́n dùn fún àwọn láti dé nígbà tí ó fi ọmọ ti wọn sẹ́nu mọ́tò. Ẹbí ti wọn ò tó tàná. Àwọn tó rà láti dọ̀kọ̀tọ̀. Ṣé ẹ gbọ́ mi? Nà. Àwọn ní ìyí bá pé, "Ah! Àti ìsọmọ mi kù." because gbanọ́sẹ̀ ìta ọba mi ti wá kò sínú àbọ̀fún olówó ọ̀lẹ́ ìbọn tó bá ti dà sí i. ṣẹ̀bọ̀ kó tó wá nà ní ìjọ ògùn ìgbà ọba ti dùn áá ah, alhamdulillah ọmọ mi wà lánàá sálà. gbanọ́ àtìkì tí ó wàrù ti wá òun náà kún náà sọ lówó ìjọ ògùn ìgbà ọba ti pé ọmọ àti ànábìsẹ. àmọ́ ẹ̀rọ ìgbà sọ́lá ọmọdé wọn ní ibi tí wọ́n bá ń dùn ọ̀rọ̀ lóṣẹ́ wọ́n ti ní sílẹ̀. wọ́n ti ní sílẹ̀. ṣáà bá a ti ṣe. ọ̀nà ilé ìsìn ìsìn láti bá ṣòṣùwà náà tó níjọ́ tó máa ní olówó bá fẹ́ ní nǹkan tí ò ní náà ó ti rí sí náà sábà. sọ ní mo fi sọ gbogbo ilé ìwé mi wípé lẹ́yìn ìgbà tó bá kàn sí ẹ̀sìn tán àwọn ọ̀dọ́ kan ń bẹ dáàbò kàn dáa kí ó máa fi kúrò ní. Ṣé a rí nìkan tó ní pọ́lìsì bá ti fi náta? Wọ́n fi náta bí pọ́lìsì yẹn lókè. Ṣé ẹgbọ́n tí mò ń sọ yìí? Àbúkọ́ jù. Lókè á wọ́n bá dá ní pọ́lìsì lọ́kọ́ dá fún kọ̀ á ìjọba dá nìyẹn náà. Èèyàn tó bá níyàn lára kan ló bẹ̀rẹ̀. Bàtí ó ní òṣìṣẹ́ náta fún ó sì á ti bá mi ẹni ṣe àgbàdo ọ̀nà ṣe àgbàdo. Òun ló jọ táwọn àwùjọ àwọn ọ̀rẹ́ ṣe. Kí ìgbàgbọ́ ìgbà àti ìgbòho ẹ̀ka láti ṣe gẹ́gẹ́ bí ìlú pé ìyẹn máa ní pápọ̀ sí pọ̀ tán pọ̀ sí Gbogbo àwọn ọ̀gá ìjọba máa ń hapò láti lórí ilé wọn lórí ìdáná. A máa lókè nìkan tó bá hapò láti. Ìlẹ́ ẹ̀sẹ̀ gbọ̀ngàn ní ni máa ń fẹ́ àwọn ènìyàn tí wọ́n bá jìnnà sẹ́ẹ̀ èèyàn máa ń bọ̀ ká ó á ní ìgbó máa pé wú olówó ní ìgbà ní ìgbà tí ìtọ̀ tó yọ̀ wọ́n bá kọ̀ àjọpá àwọn ọmọ orí ẹ̀mí tí wọ́n á lọ fún un. Because ẹ̀ṣọ́ ìgbé gbà mí pé ọlọ́run kò fẹ́ sá mi. Ó ti fẹ́ ṣe ọlọ́run fún lẹ́gbẹ́ ẹ̀sìn. Ó kò ní kí ó kùn ọ́ mọ́tò àrùn ṣùgbọ́n. Mọ̀ fún nǹkan tí ó ṣe tí ó kò lè wúlò olùdó. Ṣé ìgbà yẹn ti jáde? bóyá sẹ́ńtà kẹlẹ́ tẹ̀lé bá àwọn ọmọ yóò mọ̀ fáwọn ọmọ yóò tẹ̀ fún yìí nígbà tí òkú fẹ́ tọ̀ ní fẹ́ àbá àtúnṣe tó ti tẹ̀ ọmọ rẹ̀ ọ̀pọ̀ ní tó yẹ wọn ẹ̀ o lè ló gbé ìgbẹ̀ jáde lọ. tó hmm? gbogbo èdè owó ara wọn èdè wá lọ́wọ́ láti mú yé wọn sáré ní ìgbẹ̀ sínú tí ó mọ dé kẹ́ ẹ̀ fún ọmọ rídì wo lè yẹn fẹ́ fẹ́ yà. tẹ̀wọ́ àti ìgbà tó ń bá ọmọ tó ń bẹ́ẹ̀ ẹ̀ tó wọn wá kọ̀ọ̀kan ẹ̀yin wà á fá olówó àfẹmọ fún olówó fi ọmọ tiẹ̀ wọn àfà olówó ni máa náwó lẹ́yìn lójú nígbà tí ṣe ni pé wọ́n ti fi fọ́ọ̀mù àwùjọ níbi pé káwùjọ yẹn tó bírèkì yóò pẹ̀lú tó ṣéèdè làtọ. bẹ́ẹ̀ à ṣé àwọn ẹgbẹ́ tó ṣéèdè làtọ náà wọ́n fi dàgbà ẹ wà lẹ́yìn ẹ̀dá dà òṣìṣẹ́ òṣìṣẹ́ dà dà tó ọ̀ṣọ́ ma. àwọn àpá wa dà wọ́n sọ́kà fún màtí. bẹ́ẹ̀ ni mo tó màtí mo fẹ́ bọ́ sí bọ́ọ̀ ní ẹ̀dá. ẹ ẹ lè rí àwọn àwa àwọn àwa àwọn àfa àtúnṣe wípé nísìnyí ìrẹsì jẹ kọrẹńtì ẹni àǹfààní àbúrò òkè apa? Jadi ti báyìí ti tó jù lọ sí àwọn táwọn náà ní kò fẹ́ kí àpá gbogbo àwọn wọ́n ti túbọ̀ tó ini. wọn wọ́n sí lọ́dọ̀ nù àwọn náà fẹ́rẹ́ yìí nígbà tó ti túbọ̀ tó lọ́dọ̀ yìí láti táwọn àbábá ti di wọn àwọn ọmọ òwúlò ni wọ́n fẹ́ fọ́ ọmọ àwúlò àbí ọmọ wa wà lọ́dọ̀ ṣe wọ́n náà wà nígbà yìí èmi náà wà nígbà yìí náà tó ti sọ jù mọ́ tó bá ti fẹ́ tẹ̀ráwò àbúbá ìjọba àbúfẹ́ẹ̀nì ìwà fún òkú nọ́mbà ọba tí wàá dà oníkúwọ́lì tí o ní gbogbo ó dà kan ó dà kan ó dà kan ó dà kan ó dà kan àbúbá ní ìdóhùn bá tó bá àná nasa bá ti kéré nígbà tó bá lè jẹ kàdífà ó lè kàdífà wọn sọ fún bàbá ọba kan bàbá ọba àbúkù ha wọ́n nígbà tí wọ́n nígbà tí pẹ̀lú ìtàn bàbá bá tẹ̀lé àwọn bàbá á ti jìbà wọ́n nígbà bàbá wọn ti náà gbà wọ́n náà bàbá wọn náà òfin yìí tó ní o pé wọ́n gbà wípé ọmọ àbúkù ha bàbá jẹ́ tẹ̀lé kó ẹ̀kọ́ tó jọ ta gbogbo wọn kí lọ́ọ̀ bá tó fẹ́ yọ ẹ̀sìn ní pásítọ̀ sàn áàdì fún ẹ̀yìn kìí ṣe bí wọ́n ti ta wọ́n á ti. òun ni ààrẹ àtẹ̀yìn tọ́nà ọba ń lọ fún wa wípé yí àtúntà ìlànà àlàkùnà fún mi lẹ́kẹ̀ẹ́ nínú ọ̀hún. Ada ìlọ́sọ̀rọ̀ yà látàkà ọkùnrin àtúbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ àtàkùn wa. Wọ́n jà àdáfún ṣùgbọ́n gbàdúrà tó bá àtẹ̀yìn àti ilẹ̀ ìyẹn foundation àkọ́yé àbọ̀ ìnà àkọ́rọ́mọ ìdọ̀ lọ àtọ̀ ẹ̀kú lápẹ̀lẹ́ lọ́dún yìí lọ́dọ̀ ọlọ́run àbọ̀ ẹlọ́tẹ̀ lọ́dọ̀ ọlọ́run àtọ̀ ọkùnrin tó báyọ̀ lọ lọ́dọ̀ ọlọ́run àmọ́ lọ́dọ̀ àti ara yín ẹ̀rọ oníṣẹ́ lápẹ̀lẹ́ ayé ọ̀dà àánú ètò ìtọ́jú àwọn ọlọ́run tó ti tẹ̀lé wa lẹ́yìn ẹ máa gbọ́ ọ̀sẹ̀ yọ ni mo lápá mi ní mo pẹ̀pẹ̀ yọ lọ́dún tẹ́ ṣègbè ọlọ́run ọlọ́run ni bàbá lọ ni ṣùgbọ́n láàrin ara yín bí ẹgbẹ́ gbà tó ń gbúra ọjà tó sọ̀tún náà wípé wọ́n jà sí pé mọ̀n áfrà ọ̀nà kálukú lápẹ̀lẹ́ sí àwọn èèyàn kíláàsì kan àrẹ́bìnrin ètò ìlú kẹ̀rí òun lẹ́gbẹ́ wà ló bàbá rẹ̀ wà ló bàbá rẹ̀ lọ́jọ́ ní wà. ìdájọ́ ń sàpẹ́lẹ̀ ní kílé yẹn ń pín wá láti jẹ àbí kílé wà pa ẹ̀sìn ló wà sápọ̀. sọ̀dọ̀bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tàbí ìṣẹ̀sìn yẹn tó lè dápọ̀ àwọn àdúgbò láwùjọ kàbí òun ó lè ṣe tọ́ ẹ̀bí ẹ̀ Okay? So, nie ma. Odpowiedzialna na pół. Ej, jest tyle zamków. Aisha wa Jiriana. To on ciągnie na nas. Sampo Jiriana. To on ciągnie. To ma. Abi? Amor, aish. Ele tomou uma aula. tani rẹpẹtẹtífù àwọn bàbá òkùnrin jàjà rẹ. ọmọ àbí ọmọ àbúṣepìá. Ìyàwó ìyàwó àná ní ìdájọ́ rẹpẹtẹtífù àwọn bàbá òkùnrin jà nílé àná nílé àwọn ọmọ àbúṣepìá. àti ní Oman olùsùpáàgà bàbá fún ànábì lọ ànábì náà wá fẹ́ nínú àwọn àmọ̀tòfin ọwọ́ abẹ́ wọn sí tó mi nígbà tó kàn sí ara ara tó ń lọ. Hmm? òun ló fi jẹ́ ìṣúrẹ́jì lè ní ṣe wọ́n ní àkọ́kọ́ táì lẹ́gbẹ̀ẹ́ ṣe ti jẹ́ àṣìníyà níbẹ̀ àṣìníyà nígbà tó ń fẹ́ àṣìníyà yẹra àṣìníyà kankan náà kò dára tó fẹ́ wílẹ̀ lórí torí pé àwọn fẹ́ẹ́ fẹ́ fẹ́ nípa àwọn àṣìníyà. ṣe ẹ̀gbọ́n mi. Ta ló rẹ fi lẹ́ẹ̀sì àwọn bàbá àdúró? Ó kò sọ̀rọ̀ ọ̀ ẹ̀jẹ̀ ìdí ìsọ̀rọ̀ àwọn bàbá àwọn ìgbésẹ̀. Ó kò sọ̀rọ̀ ọkọ̀ ìfowópamọ́ bá ọkọ̀ lókè. Àwọn sábà máa dúró ìlú. Abu Salam, Abu Ni, Umar Salam, Abu Niyah òun lè fẹ́yẹ̀ ní sọ́ọ̀mù. lórí sọ fún ìgbàgbọ́ kan ọ̀hún wọ́n ní kó kí wọ́n ká ló ti bá àgbàdo pé àwọn bá lóore wọlé wọ̀ pẹ̀lú nípa ìta báwo ló bá ṣe ní pẹ̀lú màdúró ní. ṣé ọ̀rọ̀ sáà ẹ̀yìn bàbá pé kó bá ìṣòro ọ̀pọ̀ báyìí báwo ló àbúsálámà lóore ọ̀pọ̀ ọ̀nà tó jẹ́ màdúró ní ó tó ní ìlú bá pẹ̀ sí. ó má fi ìlú lò pé màgbóníyà lè ní ó má adá. ó sì mọ̀ pé ta ló lè kàn ta ló lè kàn. tó yẹ kó sọ pé àwọn ìwà tó ń tẹ́ta lẹ́kọ̀ọ́ yẹn bá tó kò fẹ́ ṣe é ìwé ni fẹ́ràn ní àti sáà. tàbí mọ̀ ní àyè náà ṣé mi ò wá sí i nígbà tí mi ò ní fi bí lásìkò ilé ìlú ni wọn náà fẹjẹ tuntun mi. mélòó ni wọn. ẹ̀ka wa wọn náà ń wá sí. ṣàbá ti lò tó tó fẹ́ fún ìtara rẹ̀. Àlẹ́ bí ó kàn tó ń sọ̀rọ̀ àtàkùn. Wọ́n á ń tẹ́ ilé ìtìjú sọ fún pé bàbá bàbá ìnáṣí ìyá rẹ̀ náà màgbòmíyà. Sàrẹ́ kìí ṣe sójà sí màgbòmíyà. Wọ́n pàtó. Ìkejì ṣe é ní Àbúsálámù tó jẹ́ ọkọ Olùsálámù. Ọmọ àyálò sálẹ̀ nínú ọ̀rọ̀ kẹsọ tó ọmọ ìyá ẹ ọmọ ìyá ọmọ onísàlá onídó onídọ́là ó sì ní lẹ́yìn àbí ìṣúná ìjọ àwọn ọmọ yìí sáré gbàgbọ́ máa jẹ́ ọmọ ìyá fún bàbá àwọn náà lọ àwọn ọmọ ẹ̀ náà ló dé. báyìí sábà ń bá ọmọ ẹgbẹ́ tó sálára ní ilé sí kéèkó ọmọ yìí ti jẹun jò ó ṣe ara láti gbà láti gbà ìgbọ̀nmúlá àtàwọn ọdún àkókò ọmọ márùn-ún. Èyí kọ́ kò ní rọ́ọ̀mù ìyẹn jẹ́ àwọn ọmọ ẹ̀. Ẹ́ lọ́wọ́ jẹ́ máa dùn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Ẹ̀yin kò sọ pé àwọn sọ̀hánù. Ìṣẹ́ lábẹ́ kọjá sí wọn rí. Ẹ́ pásọ̀ tó máa fọ́ sí ọmọ àrùn lóko lọ. Èyí máa ń dín ọ̀kan sí ìwé. Láti máa ń dùn ní. Àwọn tẹ̀ka ní pásọ̀ ní ìkọjá kan. Ẹ máa bọ́ pásọ̀ ní àpẹẹrẹ kalẹ̀. Wá màbùmíyà ni grandmother náà bí màdùmíyà sí màdùmí ni àbúta àkójọ ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ yóò ní ma wá. dẹ́kù àtàlẹ́sì àtàbùsálámà ọmọ ìyá tí wọ́n fẹ́ náà rọ́wá ó di èṣù. náà dẹ́kù kẹ́kẹ́ kẹ́kẹ́ rí ní ìṣó. dáwọ̀ ẹ̀ ǹjẹ́ àbúsálámà dẹ̀dẹ̀ àbúrú ìyá àti bàbá nítorí àtẹlẹsán. ìyá àbúsálámà pẹ̀lú bàbá àti ẹ̀gbọ́n tàbí ẹ̀gbọ́n. Tóbi pé ó sì ní pé ànábì pẹ̀lú àbúsálámà wọ́n sì ní wọ́n ọmọ ìyá tó ní wọ́n mìíràn rọ̀ bọ́ Ṣé káwọn kò bá ṣe àwọn ẹ̀gbọ́n tó fún àwọn ìṣẹ́ lọ́dọ̀? òun làwọn bá ní iná ní ìsúná àti ìwò òpin pé ká ló ti tẹ́tí náà ní ìgbà tí ààrẹ bá ìwé ẹni lọ. tó bàbá mi wá fẹ́ títí fẹ́ nípa ìtọ́ ó ti fẹ́ ó fẹ́ á pé ìyàwó ẹ àbúrò yìí tó kú tó bí lẹ́sìn á kò àná. èké ànábì fẹ́ ìyàwó kọ́ọ̀nì oníṣì ìjẹta ànábì fẹ́ obìnrin tó jẹ́ máa kù níyà tí grandmọ́dà rẹ̀ ṣe rí. Ìkẹ́ ọjọ́bìnrin nínú àwọn ọmọ ọmọ sálámà bàbá àti ìrìnàjẹ̀ wọn fúlàmì yẹn nínú ọ̀rọ̀ wọn kò sí client kan àwọn ọmọ wọlé ń kọjá gbé so ṣé bí o bá bá dé wọn mọ̀ lọ́dọ̀ bí ìwà ìgbà wọn bẹ́ẹ̀ ní ìlera ẹ̀wá wọn kà pa wọn sọ̀rọ̀ ẹ̀wá wọn tó sọ̀rọ̀ àwọn ìyàwó àti ìwà tó ń gbọ́ kàkiri bàtà òkè ní ìlú ọ̀dọ́ sọ̀rọ̀ wọn mọ̀ àti sọ̀rọ̀ àmẹ́bí bá fẹ́ àgbà àbúrò mi pa ó mà ní bàbá rẹ̀ méjì ní fẹ́ àgbà kí ló dé ẹ má fi ṣẹ́ta títà tuntun mi. náà títà tuntun mi àwọn ọmọ kí ló ní ẹ̀yìn títà sílẹ̀ nígbà tó ń bọ̀ wọ́n máa àwọn kékeré mo ti wà nínú ilé ìwé information. personality ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní tọ́lọ́wọ́ bó sì gbé oore ó kálukú jáde nínú tó bá ibi tẹ́sùn náà pé èèyàn gbé sórí rẹ̀ èèyàn máa ní wíṣọ ìgbà pé èèyàn máa ní wíṣọ ọlọ́run ti kọ́ bọ́lá bá ní kó wà tí ó kí pàṣẹ ti harọ́ àmọ́ ibi tó sùn pípẹ́ kó máa rù bẹ́ẹ̀ o ní gbọ́dọ̀ tó o bá jẹ́ first time nìkan tọkọ̀ rẹ bá fún kọ́ hmm. ó padà jẹ́ second wife so kí wọ́n ti wá gbé sọ́kà pé èèyàn lè jẹ́ second wife ó jẹ́ èèyàn rí rè so kí ni wà so ní kọ́ńtò lórí ẹ̀ kò gbé sọ́kà ah, èèyàn lè jẹ́ third wife ó ti ní bẹ́ẹ̀ kọ́ obìnrin kọ̀ọ̀kan pẹ̀lú pọ́lísì rẹ̀ túrẹ̀ ní ìsìláàmù sọ pé kó gbé gbogbo àwọn èèyàn obìnrin sílẹ̀ kan obìnrin kọ̀ọ̀kan pẹ̀lú pọ́lísì rẹ̀ lẹ́yìn tí wọ́n á fi lè ní àkùntàn yìí ní ẹ̀kọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ nípa ní choice ń ní ìsìláàmù ṣé kí ní ìṣiṣẹ́ báyìí ṣé à ń gbọ́. ìṣiṣẹ́ wa títà náà gbọ́ ọjà. ókè ó sọ̀rọ̀ náà. no it's not for sure no i want okay. náà. ìbílẹ̀ nìyà. After the ritual, here, you know, Quando a está do bicho, ele coloca. Não é grave, não tem tamanho. Deve ser que nós estamos mandando isso, mulher, minha. Ele não deve ser mulher, ele estava passando os pacotes do canto. Então, ó, pode ser que se acha, lá no dia de hoje, família limitada, faz, você não vai ter que tomar. èyí káwọn obìnrin bá kọ̀ fún ìgbàgbọ́ pé ilé òun yá fún ọjọ́ tó ti òun yá afẹ́fẹ́ gbòòrò ó là á mọ ilé òru títẹ̀ òfin òun mẹ́wàá aláyé wọn ló ṣíwó lẹ́wọ̀n pọ̀ tó bá ti fẹ́ mú bọ́ ìsìn wà kó o mú àwọn ọmọ rò. Thank you. ẹni tí ìjọba ti mú ìjọba tẹ̀lé tó wà sí i. Àwọn ọ̀gá ti bẹ̀rẹ̀ ní ti wá àyè lọ́wọ́ mi pàṣẹ kalẹ̀. Sọ̀rọ̀ òun wà ní ìjọba. Ó kù jẹ́ ìdílé. Ẹ nígbà tó wà bá tó wà ní kalẹ̀ lọ́wọ́ mi lọ́wọ́ ọlọ́pàá rẹ̀ sílẹ̀ kí sàdé ọlọ́run rẹ̀ sílẹ̀. Ọlọ́run rẹ̀ sọ orí ìwà mẹ́lẹ̀ àti fún ọlá yìí àwọn ìyàwó òní náà àwọn ọkọ fẹ́ ìdúbà wò ìbá ìbá ẹ ọlọ́run ti kúrò nínú ìlé kàmá ṣàṣà ẹ bá a tó ń ṣe pọ̀pọ̀ tó wí ìlé kàmá ṣàṣà ọ̀nà ìtàwé pé ìkó sọ pé ká ọlọ́jà àdìgbò ọ̀hún náà àmì ìlọ́run fún òkú bá a ní òkú ọlọ́run máa bá a gbé kẹ́kẹ́ lábẹ́jà ẹ̀sùn ọ̀fẹ́ yìí ó gbogbo ọ̀sán ní pátápátá. Ẹ̀sọ́ ni ẹ̀kú gbé lè gbà tó wọlé. Gbọ́wọ́ ti tọ́ sí ìjọba tó yẹ lè sọ fún kéwì ìjọba tó bá ti ìjọba tó bá ti ìjọba tó bá ti ìjọba àmọ́ tó bá ti wà dà nígbà táwọn akẹ́kọ̀ọ́ àti ìjọba àṣà làmà làmà àwọn ọ̀rọ̀ ìlà sáré òfin ọ̀gbà ìdí mo lọ́wọ́ ọ̀gbà tuntun mo lọ́wọ́ ọ̀gbà tuntun gbogbo tó bá ti fẹ́ bá àmọ́ kò sí wà ní ìkànnì. tó ní ẹ̀wọ̀n bá tó lè pọ̀ wàhálà ló ń pọ̀ náà ṣùgbọ́n bá tó ń wà. mi náà ń sọ wípé ọkùnrin ló lórí ẹ̀rọ ọkùnrin tó lórí èyí ni wọ́n máa sọ pé kó wọlé ẹ̀. so kí ẹ̀yin sọ́kàn Pépì náà ìgbà tí èèyàn bá jà máa ń sọ̀rọ̀ àwọn tó lè tẹ̀lé ilé lọ náà lè gbé lọ ọ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni ìjà tó yẹ ẹ̀yin wọ́n sọ̀rọ̀ bàbá rẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹ. Já bàbá rẹ̀ òun lágbáwá ni àwọn lágbáwá oko òun lówó òun wá wá sí maka nígbà tó wá sí mọ́tà wọ́n nígbà tó wá sí mọ́tà ó wá pẹ̀lú one thousand five bí ọlọ́run ní olówó gbogbo dẹ́wà kálífà ní àkókò mọ́lú wa èmi náà ti tẹ̀lé náà lò òun fẹ́ ti àkàrà pẹ̀lú ẹ ní nígbà àwọn òun sì fẹ́ fúlànà ẹ́ nínú ṣe pé ẹni tó ṣe pé ọ̀gá ni nínú àwọn ìdílé mọ́tà tá lọ ọ̀gá nípa sí mọ́tà tábàlọ̀ ọ̀gbẹ́ ìgbà máa ń bá òun ó sì ní aláàánú náà pẹ̀lú ẹ̀kọ́ tó bá bàtà. Òun ní òun ó sì ní alliance pẹ̀lú àwọn tí wọ́n ní yìí mọ́ta. Àwọn yìí mọ́ta nígbà bàtò mọ́yà bàtò mọ́yà tó ní. Òun lẹ́yìn tí ẹ̀rọ wá sí Tànádà àwọn bàánú kò mọ iye àwọn. Bàánú kìíní with that. Ó wá fẹ́ Ùmẹ́yìnmá ọmọ àbùkù pẹ́lú. Ùmẹ́yìnmá ló jẹ́ ní ìpínlẹ̀ náà fún Fàlá. Ṣé ń bọ́jú? Jáàsì ó fẹ́ Ùmẹ́yìnmá ọmọ àbùkù pẹ́lú tó fi ó sàkóso pẹ̀lú Fàlá Ájì. Ó wá ní àlàyé àti pẹ̀lú Fàlá lẹ́nu ó ti ṣe olùgbé ya ó ti dèmí ńlá mọ́ta ó fowó ìyá aláàjì ó fura oúnjẹ. kí ló wá sí ẹ̀rọ wa kò sí. àwọn ọmọ tó wá sí jíjà sí abdullahi ọjà òbẹ́yìn ọlá ọjà àbọ̀ ahmed ọjà. Hamna bin Jash. Zainab bin Jash. Essa roupa, nem... Hã? Não, hã? Você vai assim... Foi para olhar lá, ele vai olhar. Ele não só não olhava, mas olha lá, mas lá vão todos. É? Sorri, um beijo lá, beijo lá, já òun ló lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àdìbá láti bẹ̀. òun ni wọ́n ti lọ sí lábàtà wa. ẹ̀yin náà fún wa tó ti sísẹ́ bá àwọn tó burú ọ̀gá tó burú bá àwọn tó burú. òun bẹ́ẹ̀ sì ní àwọn ọ̀gá tó ń kọ́ láti ṣe náà ọ̀sẹ̀ wọ́n yá ní irú òun fẹ́ ọmọ àbúṣe. ìgbà tó kú sáà ní ọmọ àdúrà ti ìyàwó àmì lọ́wọ́ bá wọn. àbúlá gbọ́dọ̀ já tó jẹ́ ọmọ ẹ̀. òun náà bẹ́ẹ̀ náà sọ ọkọ bá kan. nínú àtúntò tó ń jira òun pẹ̀lú àbúsálámà tó jẹ́ ọkọ̀ sálámà. wọ́n lọ sí níta kálukú bí ìjà ni wọ́n kọ́ báyìí lẹ́yìn fún àlàkà fún bàbá àti ìlú. Mákúnà bí ìjà ẹ kọ́kọ́ fẹ́ onínúfà lóṣù. Gbogbo àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ti dẹ́rù sáà. Wọ́n làwọn fẹ́. Ìgbà tó wọ́n máa bọ́ náà fẹ́ẹ́ lè fún Mẹ̀hámù náà fẹ́ tọ́lá. Lọ́wọ́ ẹgbẹ́ ìdílé.

Uma hadith bin Al-Arraj. Uma hadith uma hadith al-Jashi. Então, uma é Al-Arraj. Tunânica vem de Al-Jashi. Porque é para o Al-Arraj. Então, na Al-Arraj tem tó kò ń dá sí ń dá sí sí àná ọ̀nà pọ̀ ẹ máa ń àwọn ọ̀gbìn ilé Maimuna ríro ìgbà será sabe Maimuna sabe que sí Maimuna sabe àti wọ́n mọ̀ wọ́n tó lè yà dáná bá. Àti àtúmọ̀ àbíjọ ẹ̀rọ ọ̀gbìn tó dára yìí. Màìmúnà tó lè yà wà ní gbogbo lẹ́yà. Àtúnlẹ̀ ìjọba àtúnyẹ̀ ìbámu bí ó ti kà tó jẹ́. Ya, are falling on you. Hmm? Àwọn ní ohun ọ̀nà lóhun jẹ́ ìyá àpapọ̀. Àwọn ní àpá nínú ọ̀rẹ́ yìí lóhun jẹ́ ìyàwó ìjà. A ní kóló ọmọ ìṣẹ́lẹ̀ wà ní tó kù jẹ́ ìyàwó fún pàmpà. Gbogbo àwọn títà sí pátápátá pátápátá èèyàn ńlá ńlá tí gbogbo wọn ti yà lẹ́sìn pẹ́ẹ́dẹ́. Ìṣẹ́lẹ̀ wà ìṣẹ́lẹ̀ wà lójú bá a lọ́wọ́. Ìyá ìyá tó bí àgbà náà ìyá tó fi ń pa lóko pọ̀ ní ẹni tó jẹ́ ìyàwó náà tó fi máa ń lọ ẹni tó jẹ́ ìyàwó àná gbogbo wọn sísá ọ̀hún lẹ́sàn-án ti gbọ́ pé àgbẹ̀ náà ṣàkóso wípé bíìtù ní ìdàpá ìdílé wọn lọ́dọ̀ ẹ̀gbọ́n àbábúrò ìyá mi. Mẹ̀mẹ́nà tó yẹ máa ti ní sísá tó jẹ́ sí ìyá máa hàn. Sísá tó jẹ́ sí ìyá máa hàn. Sísá tó jẹ́ sí ìyá ìyàwó ìyàwó. sísá tó jẹ́ sí ìyá máa hàn. Ẹ kú sí lọ. Tó bá nílé. Tó bá nílé ẹ ti ẹ nǹkan. ẹ̀ẹ́dì wípé àbá mi kò ní ètò dára tó fẹ́ dára àbá mi kò ní ètò fẹ́ dára lọ. Bàbá àbá mi Ablasan. Ben ablasan pou ablasan. Ani. Ope ani. Ani. Selman. Asman ki pou ish. Ope ope yapa. Ben yapa. Ope ablasan. Ben ablasan pou. Ope ani. Ani. Ani. Bile, akou chikwe, e vindou manje pe pati pati. Isi nan e vindou, chè, ni vindou pati pati túmọ̀ ìjẹ́lẹ̀ àwọn èèyàn ńlá ńlá nínú tọ́mọ̀. àwọn èèyàn ńlá ńlá nínú tọ́mọ̀ apá ló fẹ́ mímú ìpamọ́ tó yọ ń pa ní. àtúná àbájẹ́ni àti ẹ̀wọ́n ní àbájẹ́ni àti jẹ́ àbájẹ́ àti àbí then ìlànà tó fẹ́ ó mọ̀ kọ́ náà jáàkà fúnra rẹ̀ lọ ìlú sọ̀tẹ̀ àṣì òun ló fẹ́ àṣàkóso tó omi ẹgbọ́n mi. àlùwalí ìgbóni ìmọ̀gíra ó ṣe kàkà fáńdùwalí òun ló fẹ́ ìbára tó ń jọba ti fẹ́ wọn. torí ẹ̀ lẹ́sìn ti wí pé ìdúró wúwà tí òun gbogbo gbọ́kọ̀ ẹ̀ olórí ẹ̀ ti bẹ̀rẹ̀. Èyí ti sà jẹ́ ara àwọn bá tún ní ọ̀pẹ̀ yàtọ̀ dáná. Tó tó o bìí ọ̀sẹ̀ náà ní òòrùn dábà nínú ìpàtà. Tó wúwà yìí wá bí màá ń jà pa. Fábí bẹ́ẹ̀ tó bí màá bá àbúgbà lórí màmá ọ̀nà ìgbà. Lalu kesehatan kuliahnya. Empat. Tiga tiga oh produk. Wah. Jadi cerita cerita ini kan apa? Wah cerita ini apa? Semua dada. Soalnya malam malam malam malam. Pak Hasan ini, ilé àti ìfura ọ̀sẹ̀. So kò wá ní nípa tó kù tó náà ní ìṣúra ara. Ọ̀ṣẹ̀lẹ̀ àti ìfẹ̀kà kò sí dà kí ìṣe wa. Báyìí. Ṣé ọlọ́run ọba ọlọ́run yẹn ó wọ lẹ́yìn ìjọ àgbà nílẹ̀ máa ń bàṣẹ. Ọlọ́run ọba ni ó kìrìkì látara ó kìrìkì. فجعله نسلا هو إذا بدأت أفعال وكان ربك Ọlọ́run pàṣẹ ìgbàlá. Ẹ wọ ní oṣù yìí lóko. Àwọn tẹ́ bá jọ ṣẹ̀lẹ̀ ní pàmò. Tó ṣẹ̀ṣẹ̀ nípa pàmò. Jíì nípa pàmò. Ẹ sì lè ní ìdájọ́ lọ́nà french àbí ká ní apẹ́ ní leadership men leadership tọ̀ rẹ̀ ẹ ẹni tó ṣe ìṣèlú yàrá tó ń jọ ẹ̀ nílé ẹ̀yin ò rí i pé ẹni tí kẹ́mísì yẹn bá papọ̀ nìkan ni yóò múlẹ̀ ẹ àwọn yóò kọ̀ ọ́ ó bá kẹ́kẹ́ àgbélé àwọn máa ní iṣu ẹ ọ̀rọ̀ wá sí ìlànà ọ̀dọ́ ẹni tó bá jọ mọ̀ níyà ó lè fi ká lórúkọ òun ká. Fọ́nà kò mọ ìjọ rẹ̀ lẹ́nu tó ti ń lò ẹjọ́ ìṣúná lọ sí òun nígbà tó ṣe fún mi. Àmọ́ ti tààná àwọn tí bá gáàdì ní ìjọba sọ ni wọ́n fẹ́ pọ́ǹpù bí ẹni. Bí wọ́n bá ti nípò láàárọ̀ tí kẹ́ni ó bá ti bá pọ̀ sí òun náà ní ìyẹn ní ló ṣe láì yóò ṣe strong ni yóò ṣe smart couple ṣe òun náà lè ní gbọ́dọ̀ fi ọ̀sùn ẹ̀ lè gbọ́dọ̀ fi dá gbogbo ọ̀sùn ẹ̀ fífà fún yóò ṣùgbọ́n èyí ṣe ní ju ìrìn dà. sometimes it sometimes àdúgbò ni sometimes àwọn òbí méjì jọ rẹ̀ ẹ̀ tọmọdé tàbí ìjọba ìṣẹ́wó èyí tó sọ fún wa papọ̀ fún mi lọ́sẹ̀ tí bá fẹ́ sìn ọ̀nà táàbí gbà fẹ́ ara wọn kò ní wọ́ọ̀mù. Yes kò ní wọ̀ ẹ̀sìn yẹn ó lé ní drọ́m tó bẹ̀rẹ̀ sí. bọ̀ kò sọ wípé ẹni ọ̀la rẹ̀ tó bá fi ní ẹ̀rọ àṣírí ẹ̀ má bọ̀ sọ̀rọ̀ ẹ̀ sábà gbà ní ẹ̀sìn bá fẹ́ yàwó èyí ní tó ẹ̀sìn sèyí kó o tó lè pọ̀ sí àti tó fẹ́ pọ̀ ó pọ̀ sí à kí ni wọ́n fẹ́ kí ni wọ́n bá rẹ̀ fẹ́ kí ni wọ́n fẹ́ fẹ́ ẹ̀rí ẹ̀ ẹ̀dá gbàjọ padà kan ló ṣe ta ló fi mẹ́tẹ̀ẹ̀ tí wọ́n fẹ́ bá oríṣiríṣi àkókò lẹ́sìn tó hàn kọ̀ọ̀kan kò sàgbà ẹ̀. bóyá tó àwọn ẹgbẹ́ gbé ọmọ àlọ́ ìgbà ni ṣé ẹ̀gbọ́n mi ti di bàbá rẹ̀ ìwọ́n ló bá ti hàn kọ̀ọ̀kan láti òkúta fún mi. bóyá ti ìyá rẹ̀ ṣe tó kà ó jà mí àbí ó mọ̀ wá wá ká bí òun ní wà náà ọjọ́ mọ́ sípà náà lè gbé ọjà wà ní bọ́lá ìdílé ti ìṣẹ́ ni. tèmi fọ́nà bẹ̀rẹ̀ ẹ̀wọ́ ọ̀pọ̀ jù ọ̀pọ̀ ọ̀pọ̀ wà ṣé ìwé ìwé ń gbé tọ̀ èyí ò ní ọ̀pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ pé tọ̀tí bẹ́ẹ̀ bá dé jẹ́jú ìjọba kò dá ìfúnṣe táàmù tẹ́tẹ́ kọ́lá táàmù mẹ́rin tó wà fún ọdún ọdún àti tẹ́tẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn fẹ́ jẹ abẹ́ta táàmù náà òkè ṣe tẹ́yìn dáhùn tẹ́ẹ̀nà gbìyànjú náà bá pé ìṣúná ẹ̀yìn pé bàtà tó bá pé gbogbo ẹgbẹ́ òun náà ló sọ fún ẹ̀yìn rẹ̀ hmm? tí ò bá pé bẹ́ẹ̀ lè bá àtúntò sí i lẹ́gbọ́n mi bí mo láti fún gbogbo bá láǹtì ẹ̀sìn lè máa gbé àwọn nǹkan yìí ó wá kán pọ̀ sí ẹ wọ́n pọ̀ sí ẹ. tó na ṣíṣù wa ṣé ẹbí tá a fẹ́ kọ́ pé ajá ni a lè ṣe nǹkan kékeré ṣe nǹkan kékeré ṣẹlẹ̀ òkú kékeré mu. in fact sẹ́yìn àtàwọn òdàdà tó bá ti máa lè mọ̀ bí èèyàn bá èèyàn bá ń ṣe kí ìdájọ́ ìgbà bẹ̀rù ọlọ́run ọba pé èèyàn tán nìkan lajú rẹ̀ wàá ti ṣe bẹ́ẹ̀ táwọn àna rẹ̀ kó o tó ṣe wá àwọn. Yóò fi mọ́ àwọn ọ̀sẹ̀ tó ṣe ìpín àwọn tó ti máa ń máa ń sọ̀ṣẹ́. Ṣé ẹ bá gbọ́ ẹ̀yìn dáa àwọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìta àwọn ọ̀rọ̀ pàtó ìyẹn lálá. Wọ́n máa ń sọ ìṣẹ́ni adé ẹ̀ka oníṣẹ́ tẹ́lẹ̀ ìlú ìyàwó wọn. Àwọn ìyẹn lálá. Wọ́n máa ń sọ ìṣẹ́ni ìyẹn ìlú ìyàwó wọn. àwọn ìyẹn ń fẹ́ dáhùn ṣe omi lé yóò mọ̀ sí pé àwọn àbúrò yìí sí ìdàgbàgbà àwọn ìtàkùn ìdàgbà yes tó bá jẹ́ níta ní ìfẹ́ kan yóò mú àbúrò ìyàwó ìpínlẹ̀ ìlú. reality ti sọ fún yìí o ẹ̀gbọ́n mi. lẹ́yìn kejì òun ni ibi bí ìpínlẹ̀ fẹ́ yàwó ni sábà lọ́bẹ̀ ní ìsìn máa ń pè tẹ́ pírítẹ́ǹsì gidi ìyẹn ọ̀dọ̀ àníyàn ó ní tẹ́tẹ́ ń lò pé o kù sí kankan o sì dẹ́kọ̀rọ̀ nípa. Sọ́mọ́lẹ̀ ìjọba mi tó bá gbọ́ sí tó bá gbọ́ sí tó bá ti ṣe bá ti lọ sí bá ti ká lórí oṣù tí ń jáde. Sọ̀tọ̀ fẹ́ orí òkú bá irú àkọlé yẹn. Àkọlé yẹn náà lẹ tó lọ́mọ obìnrin ní pé mo kí n rẹ̀ ń lò fún ọ̀fẹ́ òun ní ṣẹ̀rí àti lórí ẹni tí ó lọ ṣe ìdìná pẹ̀lú ọmọ obìnrin tí ò ti para pọ̀tà ìdáàbò àti ìdìná pẹ̀lú obìnrin tó wà fẹ́ jù ó ti já ibi rẹ̀ bàbá ìyàwó ìgbà kan ṣe. ẹ gbà sí ìgbìyànjú òun ẹni tí àwọn ọmọdé náà kọ́mọ kọ́mọ lórí sáà ṣẹ́gbẹ́ àwọn sáà ọmọ ọmọdé. ó ti lóyún tẹ̀lé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wá wá wá wá lọ sọ̀rọ̀ àwọn àwọn tẹ̀ fún ọmọ ní àánú padà tó padà ń bẹ̀. ìdílé ìṣe àràbà àpọ̀ yìí máa ń yẹ wá irú òbí ọmọ tó ń tọ́jú ọmọ títí ní iyì tó ẹ̀ tó gbà. Tẹ̀yìnká lálà fún un. Òun lẹ́sìn tó dáná fún pé ẹlòmíì ń bá ìdílé onímọ̀ bá ọ̀ kẹ́ẹ̀jọ́ wọ́n rárá ní ẹni tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ mọ̀ bá ọ̀ gbọ́dọ̀ tó kẹjọ wo tó yọ síra ní mo lè bu yín gan mo bu yín lọ́mọ yẹn wọ́n yẹn máa ń pè é jọ jọ ọmọ ló ti tó bá wọn. ọ̀ká mi ìjà kò ìṣirò ọmọ yẹn tó kò ní wáyà kò sí ní pẹ́ẹ́kì lọ́dún mú wá tó ti fẹ́ màá fẹ́yìn fà dáa mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ náà ni. ọlọ́mọ dáadáa ní ẹ́ ó kiri apọ̀ ọ̀fẹ́ so àwọn mẹ́tẹ̀sọ̀lá sọ̀lá nígbà tó fẹ́ ìlú ilẹ̀ ní ẹni sáfíìsì ní ìlú mẹ́ta fẹ́sẹ̀ mọ̀ pé owó máa ń ṣẹlẹ̀ dípò láàárín ọ̀kápẹ́ ìlú rẹ̀ ó sì start up life ó tó gbà tó gbọdọ̀ fi ṣẹlẹ̀ ní pé wọ́n jọ ń pọ̀ kí ìṣòro ìkẹlẹ̀ ọ̀kátà wọn jẹ fẹ́ràn. Hmm? ìdàtí ìwé ilé tí wọ́n ń da ogun màálù ti bára mi. tó wù yẹn bẹ̀rẹ̀ náà fún ìwé ilé àti ẹ̀rọ ó wá kọ́ sí pọ́tà ọ̀kan náà àwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀sán ọ̀sán pàrọ̀ ìgbọ̀nsẹ̀ ìyẹn wá sọ fún lókè òun ó yìí ṣe kó lẹ́rú pẹ̀lú pé kó lọ ní méjì báyìí. ní one twenty six fún one twenty six fún owó yìí káàkiri. bó ṣe dé ó sọ fún ìfowó ló fi dé dàbí bàtọ́ níyà ní àìsà tó ń ṣe rí báyìí. mo bá àwọn ilé òfẹ́ lé kí ló wá sí nígbà yìí. ìyẹn náà ọlọ́wọ́ àlẹ́ bọ̀tọ̀ ń bẹ́ gbogbo ẹ̀rọ tó bá ti ń fẹ́rẹ̀ ìdí ìwọ̀n máa ń bẹ ní yìí ìgbà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ lórí rẹ̀ àlẹ́ ìgbà ni ṣé òun fẹ̀sán wọn ní proposa tó bẹ́ tà tó tó ń wá ní ẹ̀ṣẹ̀ tó ti So, and uh, ṣe lè gbọ́dọ̀ ṣe tó fún yàtọ̀ obìnrin. Àwọn obìnrin gbọ́dọ̀ ṣe ìkan ṣe ń ronú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe ń ronú. Kì í tẹ́lẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan. Tẹ́lẹ̀ tí ọkùnrin náà kì í ṣe fọkùnrin ò fẹ́ràn ìyàwó rẹ̀ tó fẹ́ kí ló fẹ́ fẹ́ rẹ̀. Bàbá òfin máa ń ròyìn bọ́ bó ṣe kúrò náà. Níbi ìkan ló yẹ kó jẹ́. Nítorí ọkùnrin ń ṣe. Òun ló tojú kòkòrò ọkùnrin ní wọ́n lórí ilé ìyá tó ń bẹ̀rẹ̀ lẹ́nu. irú jákèjì tí obìnrin rò pé kó lè jákèjì òun náà tó bá lọ́wọ́ lè ní sílé iná ọ̀hún jẹ́lẹ̀ lè bí. ìmọ̀ bẹ́ẹ̀ tó ń lé. kèké sara wọn ni àlọ́ àti lélẹ̀ tẹ̀síẹ̀ láti ní ọ̀fẹ́ lè jọlọ kàkà bí o ti lè wọ́n pé wọ́n tó bá ti. wọ́n bá lè wọ́n yóò ṣe kí n bá dé sí ìlú lọ wọ́n sì jẹ́ ẹlòmíì gbà gbọ́ yóò máa sọ́gbà nígbà táwọn ti sọ̀rọ̀ ọ̀rẹ́ láti lè ṣe é lọ́dọ̀ kí ẹni tí wọ́n yóò bìnrin tó wà ní olùfẹ́ sí ìyàjẹ́ owó ìka lòkù òun rí lójú jẹ́lẹ̀ lómìnà láti lọ́ọ́ ti lọ́ọ́ bákan ọjọ́ tọ̀kọ́ ìwà gbogbo ìjọ jẹ́ ìtọ́lúta nígbà wo láti ọ̀yàtọ̀ síra tí kò sáà lọ́kọ̀ọ́ ṣe ń jẹ náà bọ́. eléyìí tó bá sọ àwọn bàbá tó bá sọ àwọn ọ̀dà wù. báwo ni wọn lọ tó bá ọ̀dà wù lẹ́yìn ìwé ìwà wọn. so ǹdó tó bá gbọmọ ní ọjọ́ ìlú àìsàn wa àìsàn wa obìnrin yìí kòkòrò náà. nígbà tó wọn kòkòrò náà nínú gbogbo báyìí yìí dàtà mò ń lẹ wọn máa fa nílẹ̀ náà lẹ wọn máa fa tuntun lẹ́yìn náà lẹ́nu àwọn fàábà sí àwọn fáwọn èèyàn lọ́wọ́ lẹ́nu. kí ni ìwéyà àti ìyàwó àti sọ́nà bá wà ní ọ̀sẹ̀lẹ̀ ni àwọn fàábà bá ní èyí ọ̀hún àwọn sùn àwọn àná àná ni wọn wà jẹ fúláwà wa àná àná a àwọn onímọ̀ máa nà ní ìlẹ̀ lóru wọn kálukú wọn wọn sọ fún mi anabi ẹgbẹ́ yìí ń tẹsẹ sí nígbà tí jòlí àti tẹsí ìyàwó rẹ ńlá káàkiri ni mo tó wà lọ́wọ́ rẹ ẹnìkan yẹn àwọn àti ṣùgbọ́n àbúrò àbá rẹ ẹrú ló jẹ fún ah fún ìlú rẹ wọn kálukú wọn rìn bí làwọn sọ wàhálà wọn sọ wípé àkóso lè ní kankan tọlọ fúlàgbàríkà tálùbáríkà rẹ wà hàn jọ rẹ tó dáa fún bí ìlú rẹ. عنها فإن بدأت الإسلام فطلع عنها الشدادة فاجئت عنها lọ́lọ́run bá bẹ́ẹ̀ máa fẹ́ yàwó lọ́dọ̀ ìyàwó lèèyàn fẹ́ yàwó dá àbọ̀kọ náà ló dá tí máa ń ṣètò tó pọ̀ ẹ̀yin ò rí pé ẹ̀bùn fẹ́ yàwó tó nígbà sábẹ́ àwọn anáyé tó bọ́ wá. ẹni wọn wá ń bọ̀ wá sí àwọn dáadáa ṣe wọn dáadáa láwọn tún náà ń dá wọ́n wá kú àwọn àbúrò ìyàwó rẹ̀ pàtàkó nígbà wo ni ìjọba ti fún wọn lọ́kọ. torí pé o bá sì ní èyí tó ń ta àbájá yẹn hàn wọn lè wò. ìkejì òun náà ti ọkọ̀ obìnrin náà ló bá dà tí àfihàn bá rí bá tábà ní tábà ní bá ti fẹ́ àwọn obìnrin tó tẹ̀lé tábà wà ní bá ah, lágbájá. Ah, ó dá ewu bá àwọn wá ní ọdún ìgbélé ẹ̀ wà ní ní nípa ìgbà nínú ẹ̀ bíjì òun ni gbígbà dáhùn tó fún máa fẹ́ sọ̀fìyà tẹ̀sí wọn pé kí ní se puna, pobre bọ̀dá kò sí bá gbọ́ ọba yìí náà dára nítorí òun bá sì kó láì sí ètò ìjẹ́ tí ó dà ní mọ̀tọ́ ó ní ọ̀kan ní sọfíà àbí aisha wọn sáré sọfíà Níjọ́ tá a fẹ́ fẹ́ ọkàn rẹ̀ dà o. Yọ̀tún gbogbo sọ́ba àmọ́bìnrin á làkọ̀ píìtì kálí nàìjà. Làwọn mọ́sí máa lè bá parí lọ́nà. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ kan tó burú jáde. Tó ṣe é pé ó ń bọ̀ ọ̀rọ̀ náà tí ó bá kó bá jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dàbí fún mi kó ti sọ tí ò dá sọ́gun àyà bí kò ti bù jẹ àwọn oṣù páànù sí oṣù yóò oṣù gá owó pé bí kò gbẹran ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ wá ń dà tata ìgbẹ́jì wá dà tó bá mix ẹ̀ mọ́ ocean yóò sì dé ìkọlẹ̀. question tomorrow time. Àlejò tọrọ bọ̀ wọn wíwá. Àlejò ní àtúnà sọ̀rọ̀ àti gbogbo sí. Aisha ìgbẹ́ náà mú akọ̀ mẹ́lẹ̀. Yàtọ̀ sí yéyù, ṣe bọ́lá ọba fẹ̀kan sọ pé twenty minutes, twenty minutes, twenty Okay, I'm trying ọ̀dà ẹ̀fún mi ah, mi. à àbúrò ẹ̀ kò kan, bẹ́ẹ̀ náà kàn yí tá a so ọlọ́run bá fún àyè tá a wọn wí. ọlọ́run bá sọ́kù tàṣí níbi tọrọ pamọ́ sọ̀rọ̀ fún náà lọ́wọ́. Ọlọ́run sọ wípé ń tàṣí Ṣé bá lọ́pàá tó dọ̀rọ̀ bá gbogbo ọkàn ní ti ṣe. Wà ń tàbọ̀ ọ̀rọ̀ àlè, a máa ń tẹ́ ṣe fánìlì. Tẹ́ ẹ̀ bá ní sísì tẹ́ ẹ tí wọ́n á pẹ̀ ká wọn ká sáà. Ẹ ká lọ bèbè tẹ̀ tí wọ́n lọ ẹ púpọ̀ tọ́lọ̀ bá ká pọ̀ tó náà níbi tẹ́ bẹ́ẹ̀ yọ̀ọ̀ká rẹ̀ náà tó wà ní. Bẹ́ẹ̀ bá dáńtò obìnrin méjì, bàtí ń هو مولاه ونوبان وجبريل فإن خاف وجبريل وصالح أما مؤمنين فجين عليك والملائكة بعد ذلك أما واقف làwọn àfáàfin sọ wípé ọ̀rọ̀ obìnrin tóbi débi ibi tó bá ti tó tó tó fi dáhùn bá wọn kàn yìí. má bọ̀ bọ̀ fẹ́ wàhálà o. ṣe o pé nígbà wọn nítorí sọ àwọn ó dàtọ̀ jù rí ẹ́ wọ́n wá ní inú dé tó tó bá wọn lẹ́yìn tó ṣẹlẹ̀ ní pé àti alágbára òun ni pé tó bá fẹ́ sọ fọ́tà tí ń lé rí ọ̀tá tí wọ́n lé rí sí yóò mi ò fẹ́ di ìgbàjọ sọ fún mi mọ́ sáìsì mi ò bàbá mi ni ig sísà mi ni sáì èké ní sábà mi sọ lọ pé ó ní òbí kí ní bí ẹ kọ́ sí o ó kà á wọn ni ẹ ẹ irú àdá alágbára tí máa ń kà bẹ́ẹ̀ tí bá ti ń kà ní ìjọba pé mo níran o mo lẹ́sí o mo ní kiri kan o pàápàá lùdìsí lọ́lọ́run sì nínú mi. ẹ ẹ fáwọn yẹn lọ́lọ́run tó sọ fún wa àwọn ti fẹ́ ń wò tẹ́ ń lọ́kọ ní nǹkan yìí o. fàlọ́ọ̀hù mọ̀ọ́lá kìí tọkọ yín nìkan o. ọlọ́run ń ṣe tẹ́ ẹ bá bọ̀ ní lórí ọlọ́run àbọ̀lùbọ̀ rẹ̀ wọ́n ti pè é yìí sẹ́sì sí máa bá wa. Ìgbà tó bá dé báyọ̀ ẹ̀ pé jìbìlì rẹ̀ kò tó bá ìrírí náà ọ̀rẹ́ rẹ̀ ni. wà á bá lẹ́kùn mọ́ mi yìí táwọn ọmọ mi ní sájẹ́yìn ààrẹ náà wà lẹ́kùn rẹ̀ o wọ́n ní bàdá ìkáàtù pé tọ̀tún bá tọ́lọ̀ bá ń sọ fún nǹkan yìí lórí ọ̀rọ̀ obìnrin kí ló tó bọ̀ kó fẹ́ wà kò sí wà nípa tó wà kò sí wà nípa kan tó sọ̀kalẹ̀ fún wọn ó mọ̀ mánéjì ẹ̀ náà wọ́n fi wọn wà nínú ẹ̀bọ̀ àwọn obìnrin dà wọ́n kàn mú dànù àmọ́ kẹ́kẹ́ lè mọ̀ tó tọ̀ fún bàbá sọ̀tà níbi láti ìwọ tó ní wà ní tó gbà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lẹ̀ kiri kí nígbà tó lọ fẹ́ wá sọ fún ọlọ́run wa bọ́lá níbi jáde ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe ń ṣe sáná ní ọ̀tá ọlọ́run. Tọ́lá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìlú pọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ló bẹ yẹn tó pátá mùsùlùmáàdì mọ̀mìnà ọ̀rọ̀dà àgbà àgbà. Ilé oúnjẹ ní sílẹ̀ àwọn ọmọ àṣà àgbẹ̀ ìgbà tí wọ́n á parọ́ wá. Àlejò àwọn mùsùlùmáàdì mọ̀mìnà ìdílé lọ́wọ́ mùsùlùmáàdì wà mọ̀mìnà àlejò àwọn mùsùlùmáàdì. Ilé ìgbà àwọn ọmọdé tàbí pàṣẹ mẹ́jọ pé àmẹ́ríkà ní wàhùn sàmáníyà bá ń máa ń sọ ìlànà nǹkan ìgbàkọ́ owó ní sísẹ́ ní gbọ́dọ̀ náà bá kàn ní èèyàn lè ní gbogbo ẹ̀ka àkọ́kọ́ bá kàn ní ṣùgbọ́n èèyàn lè jẹ́ ẹ̀ka ìgbà kan ọkọ̀ lè pẹ̀lú ìbáàjò wá ẹjẹ́ mọ́ ìbáàjò pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àbára pé bí a ta ní ìlú fọ́ fáànù tó kó jẹ́ mi má dára ta ọ̀nà ní ilé yẹn Mo bá ti ní láti pààyọ láti láti pọ̀ ní ìgbà tó lọ́wọ́ bá ń sọ àwọn obìnrin ní ìgbẹ́ ọ̀pọ̀ àtẹ́sí ìmọ̀ nígbé àwọn ìmọ̀ fún bàtà bẹ́ẹ̀ bàtà bẹ́ẹ̀ bàtà ló pàṣẹ bàtà ní ìgbà apa kita di kepala orang ini apa satu itu bilang betul Tuhan ini kan sama di kita apa sama kita apa mendak orang sama bangun situ Allah akan sama tadi kenapa ini kenapa ini Mbak kalau orang itu orang yang saya tahu ini cuma yang Wanda kayaknya kurang banyak. Sudah, boleh tidak, boleh tidak ọlọ́run sọ pé kẹ́ ẹ má bẹ̀rù olùdájú sàkánì kó o kọ́ ọ́lẹ̀ kó o fi ọmọ yẹn tó tọ́ àbí ó kú kó o fi ọmọ yẹn tó tọ́ àmọ́ àwọn èèyàn gbọ́dọ̀ wá lè rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n tún fà wọ́n ti pé a fẹ́ ti ìdáná a fẹ́ ti fẹ́ẹ̀tì yẹn tó wà ní ìṣẹ̀lẹ̀ bọ̀dé ìdáná máa yẹ wà ìtọ́jú wọn lè tẹ̀lé kò sọ àpapọ̀ ọmọ ìyá méjì bá àkùnrin rèé tí kò ní jẹ́ ìyàwó fẹ́ẹ́ kankan lọ́jà. bẹ́ẹ̀ kò ní ìyàwó kankan lọ́jà wọ́n bàbá wọn kọ́ fún ìgbẹ́ mẹ́rin káwá fẹ́ ní ìyàwó afẹ́ ti gbóró ìjọba ìyá. Afẹ́ ti ìdáná, afẹ́ ti strengthen ẹbí méjèèjì. Tọ́ òun náà láti sinà ti sọ pé èèyàn gbọ́dọ̀ fóbìnrin sábà kí ẹ̀ tí wọ́n fẹ́ hàn jù ó súnmọ́ ra hàn jù kí ẹ̀ tẹ̀lé ra yóò bá ìpìlẹ̀ yóò bá ìpìlẹ̀. Nípa ìwà ìgbà tí kéde àárín ṣàṣeyọrí ló máa tí wọ́n ń bí àwọn èèyàn káàkiri bá sílẹ̀ nìkan níbi wá bí sẹ́yìn ó jẹ́ kó wà ní. Aisha ọkàn rẹ̀ ga ha ṣé jẹ́lọ́sì ò ní gbé láti sọ nǹkan tí kò tú. Aisha kan wọ́n ní ọ̀rọ̀ yẹn lẹ́sìn láti sàmì. Kí ni Zainab ní? Zainab ní àmì ìṣáájú Yorùbá èyí máa ń pò mẹ́tẹ̀ sí i àti irú ní ìkẹta irú yìí máa mọ́ mọ́ mọ́tọ̀ ìkẹta lọ ní ọmọ àmọ́ wà á ní sí ìlànà ní ọmọ ìtàn ìdá ọmọ gbọ́ wò ní sí àti pàdé ọ̀rọ̀ mi Aisha wa ń fà sọ́nà ọ̀rọ̀ ọmọ ìwà ọlọ́run bá pò mẹ́tẹ̀ ó sẹ́nu ó sọ́wọ́ àìkú sọ nǹkan tí ó ń dẹ́gbà pé àájọ ń jẹ́ lọ́wọ́. àmọ́ bọ́lá ti wá sọ̀rọ̀ ní sísà rẹ̀ tó wájú hamina gẹ́gẹ́ bí dáhùn sísà rẹ̀ wá bẹ́ẹ̀ náà tí ń gbé àti ìlú ìgbà kí ẹ̀rọ bá ti tó kà fẹ́ sọ sísà rẹ̀ sísà mi kí tó máa gbé tó lè lé sísà ṣe hmm? àwọn tó ti ṣùgbọ́n òun wà wọn náà náà ló gbà ọlọ́run bá ti gbà ọ̀pẹ́sẹ̀ tó máa ń béèrè ahmed tẹ̀lé ìyàwó ló jẹ́ kí musa tó tẹ̀. ìgbà tí musa gbọ́nà òbẹ́lẹ̀ yìí òun ló fẹ́ tọ́lá fún òbẹ́lẹ̀ yìí tọ́lá àbúrò kò bẹ́ẹ̀ dè náà náà aṣọ àtọ́sọ àgbẹ̀yìn àtàlà fẹ́. nítorí wọn á gbà ní ìtọ́sílẹ̀ ká má máa rojú ìdásíra ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó bá ti bá ń sẹ́yìn kọ́dà tó bá bá ti bẹ́ẹ̀ bàjẹ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ. Hmm? ó ní pé ẹjí ká àzùn pé kéèsì ilé ti àìṣà ká sọ wípé hamna nígbà tó ṣẹlẹ̀ ká ní kò tiẹ̀ tí ìfẹ́ tọ́lá nítorí ẹ̀ka ní kò tiẹ̀ ká ní kò tí ìfẹ́. kí ló dé tó ṣe wípé tọ́lá àtọ́kọ̀ tó ní oṣù tó fẹ́ lò lẹ́yìn ìgbà tọ́lọ̀ sọ̀rọ̀ náà. ìkejì ìgbà tó kò bá ti bá tó fún abẹ ilé tí ó kọ rẹ olùkọ́lọ́ ọba ti bá mi. Táwọn ìgbà gbogbo àtọ́tọ̀ amúgbọ̀n ọlọ́run ọba ti bá mi. Àǹtẹ̀ bá ti gbọ́dọ̀ mi sọ fún mi. Àwọn fámìlì báwọn fámìlì bí kò já sí jáde àwọn obìnrin wọn náà dà. Àwọn ìyẹn tọ́ ẹ ní ká fún bá ó fẹ́ dé mi ó fẹ́ bọ́lá fún òwe dé mi. tọ́ zẹ́nà bí tu já ọba lè. ọbẹ̀ tí wọ́n bọ́ọ̀ já ọbẹ̀ wà. àwọn obìnrin tó ní pọ́lìtì ń já ìròyìn tọ́lọ́wọ́n bá fún alágbèrè tó fún gbogbo wa ṣe tó bá wa mo ti pélé ọ tó bá wa pẹ̀sìn wọn ó sì kó lò wá fún dáadáa àtọwọ́ ọkùnrin wa àwọn obìnrin wa bọ́lá ní ká lè rí pọ́ọ́lì káàtó lè wúlò sáyé káàtó lò pẹ́sìn káàtó lò fara wa ní káàtó jẹ́ ìmọ̀ọ́mọ́ báyìí ká lè sàgbọ́ ìyẹn ọ̀tá ayọ̀. وأنت اللهم بارك السلام عليكم 啊，上啊，然后嗯，把那个放上。 啊，对呀，你们拿哪去？我敢去北京，我老。哎，最近主要这样时间，你把那手机塞，兄弟，我谁的玩转？你你，我是不拿平板。哎，对，我们说分，反正，那非常。 gbogbo ọmọ sábà ẹni wọ́n dì lọ́dọ̀ ọ̀sẹ̀gbẹ́ tí àwọn náà kò jẹ́ náà obìnrin yẹn ibùn kí bàbá rẹ̀ pẹ̀lú rẹ̀. Bàbá náà sì máa ń gbé ìgbé ìlú dàbí ìlú náà pàṣẹ àwọn àmọ́. Yóò ń tẹ́lẹ̀ láti fi sígbà pàpà láti ìlú àwọn tó tàbí ìlú. Ṣé àǹdá? Tọ̀gbìn tí lọ́wọ́ rẹ̀ fún àṣírí pàtó wá kà ní ìsìn wá pẹ́ ní tó alákọ̀ọ́ ní sàtìlẹ́yìn ọ̀rọ̀ ní sàtìlẹ́yìn tọ̀ tó bá ti wá dẹ̀ ní tí ó ṣe tó fi ní sùn fún àwọn àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó lẹ̀ máa ń bá àwọn ìgbàlódé tó sọ fún ṣílẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ náà kàn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbẹ̀ ọba àwọn. Claro. So, close to one count. One. You want to be a family of five. Now, anything to show, I'm not the one ìfọ àti gbogbo nǹkan tá à ń ṣe àti ìwé ẹ̀sìn wa lẹ́yìn àti àfẹ́yìn fẹ́ sí wa àbí abẹ́kùn tẹ́kẹ̀. bẹ́ẹ̀ ni a máa ń pè é ilé mi tó mọ̀ wá sí ti àwọn ìwà pẹ́kẹ̀ ìṣòro. ìṣòro ní ìṣòro àwọn ìṣòro tó wà àwọn báyìí nípọ̀ ọkùnrin ni wọ́n ní kò máa wà báyìí nípọ̀ wọ́n máa ń wà ọkùnrin tó kọ́ mi tó kí ṣe náà lọ́kọ̀ọ́ sí nígbà tí bá gba bí òkú náà bá kù àwọn bá ti kò rà àyè òkú náà ti máa tún dá sí ìmọ̀ tó o ní ìwọ̀n lọ́wọ́ rẹ̀ ní ìwà. Bọ̀dé kó ọkùnrin bá ní sọ́dọ̀ àti bẹ́ẹ̀ mú. Ìyọ̀dá ló sọ̀rọ̀ wọn. Tótó obìnrin lè má ní ìgbà tí òun lè má lè ṣe gbọ́ bàtà tó ti ká nípa lọ́ta. Títí tí màá kún sí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀mí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dájú. Títẹ̀ yẹn, òun wà ní láti ṣe àbájáde ẹ̀sìn tó bọ́ọ̀kùn bọ́ọ̀kùn máa bọ̀ bá ti rẹ̀ ti láti bá láti tẹ̀ ìgbà tí ó bá ti rẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ ní fún tí wọ́n lè fi ìyàwó tí wọ́n lè fi ṣe àwọn sọ́lá fún wa àwọn tó ti ṣe ọgbẹ́ náà àwọn àwọn tó ti ṣe ọgbẹ́ náà tó ní tó ń ta ló tó bá fẹ́ ṣe ẹgbọ́n mi ọkùnrin o òun tó bá tó ń bá bẹ́ àti gbọ́dọ̀ lè fi àyọ̀ ṣe ìdìbò náà kọ̀ ọ̀gbọ́dọ̀ gbogbo àwọn kan náà ní ojú pàtàkì àwọn olóyè sọ̀rọ̀ tó ó wọ máa máa wà fún wà láwọn olóyè lẹ́yìn àwọn àfáà ní ṣe èwo lè ní ìgbìmọ̀ ìlú pé ìyẹn ah, gbìyànjú bí èèyàn ní ìmọ̀ débi pé ìgbọ́rọ̀ ìmọ̀ kò sí ìgbà tí yẹn wọ àwọn tí kò fi àwọn sẹ́ńtẹ́lẹ̀ nínú rẹ̀ tí wọ́n fẹ́ ṣe fẹ́ẹ́ Ìgbàlú máa ń bẹ̀rẹ̀ pé wọ́n bí ìgbàlú fèsì ṣé àtàrà ní kí èèyàn kọ̀ láti ṣàbẹ̀ àwọn àwọn ẹgbẹ́ ní wọ́n jù àti nípa àti bẹ́ẹ̀ lọ náà wà bí a tó bá pàṣẹ àyè wọ́n ń ṣe é yóò pàṣẹ pàṣẹ. sẹ́ńdà ti bẹ ní bàbá ìtẹ̀sí ìlú ṣe àlùkáyẹ́ká èyí tó rọrùn lè yóò mọ̀ ní àbí àlùkáyẹ́ká èyí tó bẹ́ẹ̀ oníṣẹ́ tó ṣàkóso ìgbẹ̀lú ìṣe. bọ́ọ̀sì ṣàkíyèsí àwọn àgbẹ̀ wa òun ní pé gbogbo iṣẹ́ ìṣúná máa ń dá. Títí táàbù àwọn yóò máa ṣe sí ìlú. Àwọn ọ̀sẹ̀ tuntun ló kọ́. So, bí mo wẹ̀ náà ṣe àwùjọ àwọn ìlú, báyìí bá a máa ń sọ̀rọ̀ ẹni tó lọ́mọ báwo lọ ṣe. Ọ̀rọ̀ yóò lórí méjì àwọn àpá àtúnṣe gbára ní ẹ̀sán àtúnṣe gbára ní ẹ̀sán sọ̀rọ̀. àmúwọ̀lá àwọn ọ̀gá gbèlè ilé ìpínlẹ̀ ìgbà. yìí ṣe pé ká mú oṣù tó tóbi á dé ìmọ̀lẹ̀. ṣẹ́ta bá ti tẹ́lẹ̀ ìṣòro òun ní pé níbi táwọn ọmọ òṣèlú ìjọba ti lè tó ìṣòro ẹ̀ ṣé ìjọba ti lè ṣe. eu conheço. A roupa marca sério. É, tem tem mais de dois e tem é tem a peste que tem o mesmo mundo. Tá vendo lá? Ou em Jack. Agora é... uma coisa eu vejo. Pela fábrica, alguma. não fábrica. wọ́n bá ti di sọ́ọ́dún tó kú sílá nǹkan ní ìṣẹ̀lẹ̀ kó tù sí bá wọ̀ ọ́ nílẹ̀ tó bá ti ṣẹ̀ṣẹ̀. Títí bá ti ṣẹ̀ṣẹ̀. Ṣẹ́gbẹ́ tó ti ìjọba ti létò, ó ti láwọn àǹfààní ńláńlá nílẹ̀ lágbáwá ní báwọn ọ̀làwọ̀n ní pápá. Oṣù bẹ́ẹ̀ tí bá ní náà tó ṣe ẹ̀mí wo bá lè fi ìdílé. Àwọn àbá, ìjọba tó ti wọn lọ, ṣe ṣe ṣe bá lọ sí láti ṣe láwọ́ dání. láwùjọ fún ọwọ́ ìṣòro ìjọba ìgbà ẹ ẹ èmi náà bẹ̀rù náà mú iṣu tó tó kankan yóò fi kàrá náà fún ọ ní àbá torí pé bá ti ṣúra èèyàn fẹ́ ẹ̀rí ẹ̀ gbà ó níbi ó jẹ́ pé àbá méjì mẹ́ta ọgbọ́n mi tí èdè ló wáyà ń sọ́ọ̀tù fún ní sọ́ọ̀tù pàdúwà o torí pé confusion tó ṣẹlẹ̀ ní kíláà confusion bá ṣẹlẹ̀ ìbá bí wọ́n bá bàbá ṣe ní ẹ̀rọ tó ti nílò àwọn níbi ẹgbẹ́ bí àmì ó tó ṣe lọ́dún kan ṣe ó tó bá ti wá ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kọ̀ èyí ó wò ó ẹni yìí ṣe ọ̀rọ̀ rẹ̀ tó ń gbọ́ Rasulullah bá gbogbo pátá ní àwọn ìgbésí ẹbí àwọn ìdánimọ̀ sí ìbára kó bá ti gbé ìdáná nínú ìgbà tó ń lọ́kàn tó lè gbé ìwà kan ní. Ọ̀hún tó bá gbọ́ ọ̀kan ní ìfúnfẹ́ láta kọ̀ọ̀kan tó bá bá fẹ́ ìdẹ́ ìdí níwájú fẹ́ ìdí sára ìgbà mi ọ̀dọ̀ bá ti sí. Èyí máa ń béèrè ọ̀rọ̀ rẹ̀ pé yẹn fẹ́ lílo òun. Èyí ti bẹ́ẹ̀ sára. Kí ni ìbáṣepọ̀ náà ló fi? Kí ni ìbáṣepọ̀ náà? Ó mọ bá gbọ́n bá lọ lọ. Ele vai se mandar o curso de maior coisa. Será que se imagina? Você imagina? Deve ser uma coisa que está uma uma uma de que se leva, só um pan só tom. Por fora não tem nenhuma dica mais técnica. Se ele o cubo e do balde. Você tem que fazer isso, então, você tem que fazer isso, você tem que fazer isso. Ele kẹ́mi bá lọ. ṣùgbọ́n ìlú náà nǹkan tá a bá tó ṣe láti mú wà ní àwọn apá tó sì mẹ́fà. bẹ́ẹ̀ sì bá tẹ̀sẹ̀ máa ń bẹ ni wà lọ́wọ́ tó bá ṣe fún. báyà káwọn iṣu tó wọ ọkàn alẹ́sẹ̀ tó fẹ́ mọ́ yóò sáàmù tó bá jẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti ní ọ̀sẹ̀ láti pàlà rẹ̀ tó olùwà fún dáadáa ìbámu ṣe bá a